pé lásìkò báyìí arákùnrajọ síbáàsì ní irú àyè yìí ọlọ́wọ́n bá sùpánà wa tààlà wa jẹ́ kí fífẹ́ wa kó ṣe déédéé fífẹ́ tiẹ̀ káwọn bá lè pẹ̀lú òbá fẹ́ kí ìkójọpọ̀ yìí kó wáyé kò sẹ́ni kankan tó lè mú wáyé ní túláàsì àlùbáríkọ̀lá túláàsì nǹkan tí ó yẹ ó yẹ bá a fẹ́ bá a kọ̀ àmọ́ ìwà ni ó túmọ̀ pé ọlọ́wọ́n bá sùpánà wa tààlà ó fẹ́ ni àwọn bẹ̀rẹ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó kó wa jọ ní àsìkò yìí ní ààyè yìí pẹ̀lú pàtàkì jùlọ àjòkó ń tóbi tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala abẹ́lẹ́wọ̀n bá láà kọ́lọ́n kó ṣẹ̀dá fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́n muhammad sallallahu alayhi wa sallam àtọ̀rọ̀ àti àti gẹ̀ kó máa bá àtàwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àtàwọn tí ó tún máa rìn nílànà oníṣẹ́ ọlọ́run títí dẹjọ́ kan ti jẹ́ sí pé owó ni mo ní rẹpẹtẹ kò ní sáǹfààní fẹ́nì kankan ọmọ mo bí kò ní sáǹfààní fẹ́nì kankan illa man atallaha bi qalbin salim àfẹni tó bá dé wá bá ọlọ́run bá subhanahu wa ta'ala lálùkìyàmọ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀ àti ọkàn tó mọ̀ àti gbogbo ara wa lọ́kùnrin àti ní obìnrin gẹ́gẹ́ bí inú oṣù rọ̀mọ̀dánà tí a wà oṣù àforíjì náà ó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ abẹ́lẹ́wọ̀n bá lásùpáàna wàtàhálà kọ́lọ́wọ̀n bá dáadáa tọ́lọ́wọ̀n máa ń ṣe fún ni àforíjì tọ́lọ́wọ̀n máa ń ṣe fún nínú oṣù yìí abẹ́lẹ́wọ̀n kó mọ̀fọ́ ẹnì kọ̀ọ̀kan wá rú o èyí tó kù nínú àwọn àsìkò tí rọ̀mọ̀dánà ó lọ ẹnikẹ́ni tó bá rí wípé òun sì láwọn àbújá ń jẹ́ kú kan àbí àwọn ibi tóun ti ń ṣe ọlọ́wọ́n ọba kó ètè túbá kó tọrọ àforíjì kí o ṣe opportunity yìí kó tó ti pé ilẹ̀kùn rẹ̀ ó tì torí pé ń ṣe ọlọ́wọ́ anábìwá muhammad sallallahu alaihi wa sallam anábì ní kọ́lọ́mọba kó bá ní fi mú àwọn mẹ́ta kan gbolẹ̀ ẹni tó dé báwọn òbí rẹ̀ méjèèjì láyé tí ó ti àtàrà àwọn méjèèjì lálùjẹ́ náà ọlọ́run ó fi wú ẹni náà yóò fi mú ẹ gbolẹ̀ lálùkẹ́ àmọ́ àṣìlẹ̀kọ̀ opportunity fún ẹ òòrí mú bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tó bá gbọ́ pé wọ́n dárúkọ ànábìwá muhammad sallallahu alayhi wa sallam tí ò wá sàtàlá tó fún lálẹ́kẹ̀ yá mọ́ ọlọ́run fi mú ẹni náà gbolẹ̀ ẹni kẹta òun lẹni tí ọmọdé náà tó dé báláyé ọlọ́run yóò farula wọn àti kò sí ráforíjì ọlọ́run wọ́n ṣe sínú oṣù ọmọdé náà yìí fún ẹ̀rí pé oṣù opportunity tọ́lọ́mọba àlékẹ́ọ́lá tó ṣí fún wa yìí abẹ́lẹ́ òun kọjá ráforíjì inú ẹ̀ kọ́lọ́mù bá subhanahu wa ta'ala gbogbo àwọn àṣìṣe wa àmàṣe wa kátó bá ń bẹ̀ kọba aláforíjì kó lè foríjì wa lẹ́yìn àforíjì kọ́lọ́mù kó kẹ́ni kọ̀ọ̀kan wa mọ̀. ẹ̀rí gẹ́gẹ́ bí ìbánisọ̀rọ̀ wa eléyìí tí àjọfẹ́ gbéyẹ̀wò láàrin ara wa òun náà ni tarbiyatul awlad wifqa shari'atil islamiyya bí òun ni a tọ́mọ eléyìí tí ó ṣe déédéé ìlànà ẹ̀sìn eléyìí tí ń ṣe islam tó bá ti ní pé ìlànà ẹ̀sìn kò sẹ́sìn kankan tí a tún sọ mọ́ tó ju islam lọ bó o wá ni a ṣe tọ́mọ nínú ẹ̀sìn islam eléyìí tí ó bàtọ̀ lọ́wọ́ bá mú eléyìí tí ó ṣe déédéé sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí àkọ́kọ́ àwọn olùmọ̀ wọ́n ká mọ̀ wípé iṣẹ́ kápítà iṣẹ́ kátọ́mọ ojúṣe ńlá kan ni odò ńlá kan ni iṣẹ́ sí pé ẹnikẹ́ni tó bá mọ̀ wípé òun ò lè tọ́mọ ó bẹ́tà fún kó mọ̀ bá kó mọ̀ wulẹ̀ bímọ àmọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ń gbèrò pé òun fẹ́ bímọ ó gbọ́dọ̀ gba iṣẹ́ tọmọtọmọ bó wọ́n láti wá tọ́ ọmọ yìí tí òfin ní jẹ́ ìbálẹ́jọ́ aburú fún wa lálùkìyàmọ̀ bóyá yẹ táwọn ọmọ tọ́lọ́wọ́n bá lékelé bá ń jogún fún wa táàfin rí ìyọnu ọlọ́run látara ọmọ yìí torí pé ọmọ tọ́lọ́wọ́n ṣe fún wa àmánà ni ọ̀kan nínú àwọn àmánà tọ́lọ́wọ́n bá lékelé ti máa ń ti sọ́dọ̀ ẹni òun lọ́mọ jẹ́ bá ní àmánà àmánà ìgbé ọjọ́ wò lámánà ibi tí orí gbogbo wa máa ń sábà lọ òun náà ní wípé tó máa fún tó bá kówó sí lọ́wọ́ eléyìí sì ní tàbá gbọ́yé mọ́jú bá ń lọ tá a gbọ́yé síwájú ju bẹ́ẹ̀ lọ àgbàjú wà nínú hundred lọ pẹ̀lú yọ̀ǹda ẹni tó gba one hundred àtẹni tó gba zero kò sí àtọ̀ náà méjèèjì ó túmọ̀ sí pé ọ̀rọ̀ tátọ́ ọmọ àbí ọ̀rọ̀ àmánà ó kọjá pé ọ̀rọ̀ owó nìkan nínú ẹ̀ lákẹ́ tọ́lọ́ fún wa àmánà ni ọmọ tọ́lọ́ jogún fún wa àmánà ni owó tọ́lọ́run fún wa ti ń bẹ lápò wa àmọ́ náà ni lọ́pàá tó yẹ pé tó bá náà síbi tọ́lọ́run ò fẹ́ tó ha sàb wọ́n á kó èrè ẹ̀ lórí ẹ̀ tó bá wá owó yẹn lọ́nà tí òògbà tó yẹ kó fi wá wọ́n kó èrè ẹ̀ káni kìí sàmọ́ náà ni wọ́n ní kó èrè ẹ̀ lórí ẹ̀. ọmọ tọ́lọ́run jogún fún wa tába ṣe bó ṣe yẹ ká ṣe àmọ́ náà ni àgbẹ̀sán àríyànú ọlọ́run tábà wá tọ́ wọn bí ó ṣe yẹ ká tọ́ wọn àríyà wọ́n sì kórè wa lórí ẹ̀. tó bá rí bẹ́ẹ̀ gbogbo ẹnì kọ̀ọ̀kan tó bá ti mọ̀ wípé wọ́n kórè òun pàmò náà ní nǹkan yìí wọ́n ní láti mọ kí lójúṣe òun sí ọmọ tóun pèpè fún kóun fẹ́ bí. ìdán ọ̀rọ̀ pààtọ́ ọmọ ìlànà kan ní tó yẹ pé kí gbogbo wa kájọkọ́ rìn síwájú ká tó máa bímọ òun nígbà tí a bá bímọ tán láyẹ̀tẹ̀ máa ní pẹ́ ni máa nítorí pé yàrá ẹ̀sẹ̀ ń kẹ́kọ̀ọ́ rẹ̀ ó súnmọ́ ká má lé àwọn nǹkan míì bá àmọ́ tá bá ti ń kọ́ ọbọ̀ síwájú tó di pé à ń sòwò ọmọ bíbí yóò rọrùn fún wa láti mọ iye practicalize rẹ̀. ẹ̀ríkà tó ọmọ nínú ẹ̀sìn Islam ọ̀nà méjì ló tọ́ ló wà ẹni tí ó fẹ́ tọ́mọ agbọ̀rọ̀ kọ́kọ́ wò ó ká tó wọ ẹni tá fẹ́ ṣe kí ni ẹni afẹ́ tọ́ tòní wípé fàákìrì ṣe é láàyò tí ẹni ò ní nǹkan kan kí ló fẹ́ fún ni yorùbá ní nínú ọ̀rọ̀ tiwọn náà tí wọ́n ń sọ lẹ́nu tí wọ́n níwèé àkọọ́lẹ̀ fún òun náà ni wípé ẹni tí ó dẹ̀ fún ni tọrùn ẹ̀ làákọ́ wò ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ẹni tí ò mọ tí ò lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn báwo ló ti fẹ́ kọ́ mọ nípa ẹ̀sìn kí ló fẹ́ fi kọ́ yẹn ló fà tó yẹ pé tàbá ń kọ́ ń sọ̀rọ̀ nípa afẹ́kọ́ mọ afẹ́kọ́ mọ ibẹ̀ yẹn kó ló yẹ káàkọ́ fojú wo káàkọ́ bojú àwọn olùfẹ́ kọ́ mọ náà tàbá ti wá láwọn ti fẹ́ kọ́ mọ abẹ́ ìlọ́wọ́ wọn sẹ́kọ̀ọ́ ń bẹ lára yín àbí òsẹ́kọ̀ọ́ bá ní àwọn olẹ́kọ̀ọ́ kankan báwọn ti wà mt làwọn àfi bíi kíṣẹ́ẹ̀tì tí wọ́n rìkọ́dù kankan sí òfìfo báyìí làwọn àwọn òlẹ́kọ̀ọ́ kankan lára á ní kankan kọ́ lọ lè kẹ́kọ̀ọ́ náà táwọn náà bá kẹ́kọ̀ọ́ táwọn wá ń bímọ yóò máa rọrùn fún wọn láti máa ṣe kíni láti máa kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ àmọ́ tí wọn bá lẹ́kọ̀ọ́ ẹ̀dá kò kí ni wọ́n fẹ́ kọ́ àwọn ọmọ ẹni tí ò lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀sìn wo ló fẹ́ kọ́ ọmọ tó fi ṣe déédéé tẹ̀sìn ìdán abùkádà kí gbogbo àwa tá a bá fẹ́ bímọ láyé tá sì fẹ́ tọ́mọ láyé káwa náà rí wípé a lọ lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn a lọ nímọ̀ nípa ẹ̀kọ́ ẹ̀sìn dáadáa àwọn obìnrin láyé oúnjẹ ọlọ́run wọn ayọ̀ lọ bá anábì wa muhammad sallallahu alayhi wa pé èrò oúnjẹ ọlọ́run galaba náà aleka rijalu ya rasulallah àwọn ọkùnrin mà ti gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ lọ́dọ̀ oúnjẹ ọlọ́run àwọn nìkan ni wọ́n mọ wọn gbẹ̀kọ́ ọmọ wọn gbẹ̀dánilẹ́kọ̀ọ́ lọ́dọ̀ báwa náà wá ọjọ́ kan nàti kàfí táàmù wá bá rẹ̀ ànábì táàmù wá gbẹ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ nípa bóòlù láti sin lọ́wọ́ bá wa ẹ̀kọ́ ní pé pé bóòlù láti tíríkì ara wa àwọn tó náà ń jogún fún wa nínú àwọn ọmọ bóòlù láti fẹ́ kọ́ wọn gbogbo àwọn ẹ̀kọ́ yẹn wọ́n bùkátà sí wọ́n lọ bá ànábì ànábì rí i pé bẹ́ẹ̀ ni wọ́n bùkátà sí lóòótọ́ fàmúra wọn náà ọ̀wàdà ọ̀hún náà ànábì fún wọn ládéhùn bẹ́ẹ̀ ló sì bá wọn sọ̀rọ̀ wípé ọjọ́ báyẹn máa wá ẹ mọ̀ fi gba ìdánilẹ́kọ̀ọ́ nípa àlámọ̀rí ẹ̀sìn yín àti bẹ́ẹ̀ ti tán wọn mọ̀. nígbà tó bá níbẹ̀ àwọn sahabiyat àwọn náà rí wípé àwọn bùkẹ́tà sí ẹ̀kọ́ lóòrèkóòrè wọn máa lọ ń bá ìnábì báwo làwọn ti jẹ́sí pé àwọn kì í ṣe sahabiya ńkọ́ àwọn tá àsìláyé ìnábì àwọn tá àsìláyé àsìkò tí wàá yìí ń ṣẹ̀rí pé tiwa ọ̀nà pàtàkì fi kojú sí bó o là ṣe lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn àbùkátà sí ju ti wọn gan lọ nítorí pé àwọn láwọn opportunity tó ju ti wa lọ torí díẹ̀ yìí gbogbo ẹni tó bá fẹ́ bímọ láyé tó ti fẹ́ kọ́ ọmọ òun náà gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó lẹ́kọ̀ọ́ tó bá níbẹ̀ káàdé mo wá sọ nípa àwọn ẹ̀kọ́ àti bó láti tọ́mọ yóò máa bá lórí òbí eléyìí tó fẹ́ tọ́mọ yóò sì máa bá ọmọ tí wọ́n fẹ́ tọ́. wàhálì Qur'an asalib ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala wa sunnatu nabawiyya àti sunna nabi wa muhammad wọ́n lé àwọn method eléyìí tí wọ́n máa ń gbà fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ nínú àwọn àsàlébù tí quran máa ń lò quran a máa lo oslobo al-ikina'iyu bẹ́ẹ̀ ni oslobo lekisos bẹ́ẹ̀ ni oslobo nida a máa lo mẹ́tọ́ọ̀dù tí kọ́ wọn lẹ́kọ̀ọ́ níjọ́ kan anábì sallallahu alayhi wa sallam anábì pé ọmọ kan ọmọ kékeré yá gbólà ìyá ọmọ kékeré yìí tẹ́tí ó gbọ́ mi anábì òwò pé ọmọ kékeré ni anábì pé bí àgbàlagbà ọwọ́ ọmọ ra wọ́n bẹ̀rẹ̀ sí ní ti àwọn ọ̀rọ̀ láńlá ẹ̀mí ti sì wípé ìyá ọmọ kékeré yìí ìfàdìlá máa sọ ìwọ ọlọ́run o yàfàbùkà tó bá ń sọ ìwọ ọlọ́run ọlọ́run ó mọ̀ ọ́ sọ ẹ tó bá ń sọ ìwọ ọlọ́run láti má tako ọlọ́run láti má tàpá sí òfin ọlọ́run ọlọ́run ó mọ̀ sọ́wọ́ náà yóò mọ̀ jáde ẹ láti mọ́ kó síbi ìtàpá sófin ọlọ́run. àwọn tuntun ní ìfábílà tẹ̀jú òtújà ak máa sọ ìwọ ọlọ́run o ọmọ ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala níwájú rẹ lóòrèkóòrè lẹ́ni tí ó mọ̀ gáìdì ẹ tó bá fẹ́ ṣiṣẹ́ gbé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó máa gáìdì ẹ látara kíni látara pé o ti ń sọ ìwọ ọlọ́run. àwọn bí wàá ní fẹ́yìí dáṣà ẹ̀ǹtà tó bá fẹ́ wá ìrànlọ́wọ́ fasta'in billah ọ̀dọ̀ ọlọ́run náà ti kíni ni ọ ti wá ìrànlọ́wọ́ o. tó bá fẹ́ wá ìrànlọ́wọ́ ọ̀dọ̀ ọlọ́run náà ti wá ìrànlọ́wọ́ torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan ni a ti kíni là wá ìrànlọ́wọ́ lọ́wọ́ rẹ̀. àwọn bẹ̀rẹ̀ sí ní kọ́ ọmọ ilẹ́kọ̀ọ́ ó bẹ̀rẹ̀ sí ní kọ́ ọmọ ilẹ́kọ̀ọ́ ó bẹ̀rẹ̀ sí ní kọ́ ọmọ ilẹ́kọ̀ọ́ nínú àwọn ẹ̀kọ́ tó yẹ pé ó bùkátà láti mọ̀ bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ sa ìmọ̀ kan pa rẹ̀ tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi. eléyìí eléyìí ó jẹ́ òsínúbù kan min asalib tí alukur'an àti sunna máa ń lò tí a máa fi ń pè ní òsínúbù nìdá wọn á pè ní ipe wa ń bí ọmọ nígbà míì alukur'an àti sunna wọn máa lo òsínúbù alẹ́sìmá ìmọ̀ bèrè bèrè lọ́wọ́ ẹni alábìsọ̀ fún muhazi ìpè rẹ̀ Mu'az àtàdìrì mahakullah ìjọ ọmọ ẹ̀tọ́ ọlọ́run bí ọ̀nà ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ló ṣe kí ni òun ló mọ̀ ànábì fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ni ó wá lo mẹ́tọ̀dù kan nínú àwọn mẹ́tọ̀dù tí a máa ń lò tí àwọn ń tá a bá fẹ́ kayfiyatu isalil ma'lumat ila al-ghayb mẹ́tọ̀dù wo là á máa fi pàṣẹ mẹ́sẹ̀jì sára ẹni abáfẹ́ sọ fún nínú ẹ̀ ní ká lo ìsúlùbù ìbéèrè ìyẹn lọ lójú ọ̀yàn ọ̀fẹ́ ọdẹ́lu kan ọwọ́ fẹ́ sọ fún ọmọ yẹn wípé ìlú ìlàdé yìí o tó bá sọ ìlú yẹn fún ọmọ yẹn wípé ìlàlà náà ń pe bí o tó bá wọn fi lọ lẹ́yìn wákàtí kan tó bá béèrè lọ́wọ́ rẹ̀ pé ìlú tàdé lẹ́rẹ̀ tó mú pé orúkọ rẹ̀ àní ìkan kínkẹlẹ kọlẹ ìpìlẹ̀ kan ilá àbí nǹkan kan àmọ́ tí wọ́n bá lo ìṣubú ìbéèrè yóò rọrùn kíkiní ẹ̀jẹ̀ tìtàbọ̀ sákàtì agbárí rẹ̀ tó bá ní dákun sọ́ọ̀mù yóò dáadé yìí tó wọ báyìí èmi ò dáná mi rí èmi ò mọ bí wò dáadáa àmì ò mọ òkè ìlàlà náà pè é ìlàlà nìyẹn tó máa padà bí lẹ́yìn ilẹ̀ wákàtí kan yóò rọrùn fọ́mọ yẹn láti tètè dáhùn ánsà ju ká kàn sí lẹ́sọ ánsà fún lọ láì béèrè béèrè lọ́wọ́ rẹ̀ eléyìí àwọn mẹ́tọ́ọ̀dù tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tànábì rẹ̀ wọ́n máa ń lò láti máa fi kọ́ wa lẹ́kọ̀ọ́ nù ó wá bẹ́ẹ̀ jamburata nínú àwọn àṣà alif tíṣẹ̀rí a máa ń lò láti fi kọ́ ọmọlẹ́kọ̀ọ́. ẹ̀wá rí ẹ̀kọ́ àti mẹ́tọ̀ táàfin máa kọ́ ọmọlẹ́kọ̀ọ́ tẹ̀kítẹ́lifù yóò máa yàtọ̀ bí asabil ahwali wal azmina wal amkina yóò máa dìtámì lórí ọmú àwọn agbègbè tá a ti fẹ́ kọ́ ọmọlẹ́kọ̀ọ́ àti irú àwọn ọmọ tá a fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ àtàsìkò tá a fẹ́ kọ́ àwọn ọmọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn abùkátà láti lè kíni láti mọ àwọn ọ̀nà yẹn ní ọlọ́kan òjọ̀ kan àmọ́kọ̀ ní ọ̀dọ̀ ọlọ́run àbẹ̀rẹ̀ látara tí a bá àwọn oní àwọn onítẹ́rìbíà àwọn àáfàá tí wọ́n máa ń lò tí wọ́n ń ní màlúmáàtì bóòlù àti kọ́ àwọn ọmọ tí wọ́n sì máa ń sọ́jà àwọn ọmọ kéékèèké tí a bá fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọ́n ní ọ̀nà tí a máa ń gbà fi kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ a ní tẹ̀rìbíyà tó al-ìmàníyà eléyìí tó ga jùlọ nínú tá a máa fi kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ òun náà ni ta lo tẹ̀lifíyàtò ìmàníyà alákọ̀ọ́kọ́ a máa kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ ní ẹ̀kọ́ tí a máa fásì ìmánì sí wọn lọ́kàn ẹni bá bímọ tàbí kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ àwọn nǹkan àkọ́kọ́ táwọn kan máa fi rí àwọn ọmọ wa láti kékeré òun náà ni ọ̀rọ̀ ìgbàgbọ́ eléyìí ló ga jùlọ ọ̀rọ̀ ìgbàgbọ́ tí a máa ti sáwọn ọmọ wa tá a máa fi rè wọ́n gbà tí wọ́n wà yẹn kékeré àwọn olùmọ̀jẹ́ ká mọ̀ yìí pé táwọn ọmọ máa ń bẹ láàrin gbàtà bá ìṣẹ̀bí wọn di oṣù mẹ́fà nígbà náà àátọ̀ máa bá wọn sọ̀rọ̀ ẹ máa rí òbí nígbà tí wọ́n bá ń sunkún ọmọ oṣù kan ọmọ oṣù méjì a máa sọ pé má bínú pẹ̀lẹ́ kò gbọ́n tá sọ ṣùgbọ́n a máa fi pẹ̀lẹ́ yẹn tá a bá ń sọ pẹ̀lẹ́ yẹn lójoojúmọ́ gbà six months díẹ̀ díẹ̀ kìíní yóò mọ sọ sí lọ́kàn yóò mọ bọ́dún látẹ̀rẹ̀ ìpè ó dàbí pé tí yẹn bá ti ń sunkún pẹ̀lẹ́ nìyá ìmọ̀ tó dàbí pẹ̀lẹ́ yẹn ó dàbí wọn fi ń pẹ́sì òun dáhùn ni. ẹ̀ẹ̀kan ní mọjọ́ kan tí pẹ̀lẹ́ yẹn kan máa dáhùn lára rẹ̀ ni lọ́kàn sunkún yẹn wà ní pẹ̀lẹ́ ló bá yẹ kí ni dábadákẹ́. pẹ̀lẹ́ yẹn kò é ṣe òní ló yẹ kí ni ló ẹ̀sẹ̀ gbọ́ o tọ́ ẹgbẹ́ tó ní ni pé ẹ̀ bá sọ pẹ̀lẹ́ yẹn ti rí lọ́jọ́ bá sọ pẹ̀lẹ́ yẹn a tún ó máa wò wípé ẹni kò múra sẹ́kùn yẹn gidi sí ni. ẹ̀ sọ pẹ̀lẹ́ fún rí ó kàn dídọ́ kan ni ẹ bá ní pẹ̀lẹ́ ẹ abẹ́ tún pariwo sí i nítorí pé kò mọ tẹ́ ń sọ àmọ́ pẹ̀lẹ́ yẹn àti fi ń kó láti kékeré bọ̀ láti kékeré tí ò tí ì mọ̀ túmọ̀ rẹ̀ gbogbo ayé padà wá dàgbà síbi pé àti tí wọ́n ní kéèyàn ó pẹ̀lẹ́ àti wọ́n fi ń rẹ ẹni lákẹ́ni. bẹ́ẹ̀ ló jẹ́ pé tá a bá fẹ́ mọ kọ́ wọn ọmọ wa nì á mọ kọ́ wọn ní tẹ̀lifíyà tún ìmọ̀ níyà á mọ fọ̀rọ̀ gbàgbọ́ á mọ fi kọ́ wọn. òbí tọmọ rẹ̀ ń sunkún àkàtúwọ̀ ọmọ wa fi mọ́ pé kọ́ pàtó sọmọ tí ọmọ fi kò sùpá sọmọ létí ọmọ wí gbólóhùn kẹlímọ iman la ilaha illallah ọmọ wí àtàrù àtàrù yẹn òun fi ń kọ ọmọ yẹn ọmọ fi ń dédé ti gbọ́ rẹ̀ tọmọ yẹn bá ń dàgbà díẹ̀ díẹ̀ yóò mọ òwe kí ni màmá mi ṣe kí ni kí ni màmá mi sọ kí ni kí n yá mi máa ń tó bá jọ kan tó bá padà ń tó bá dàgbà kí ni ọmọ ọmọ tá a bí kò sọmọ àmọ́ èdè tí a bá ń sọ sọ́mọ òun náà lọ́mọ padà sí kí ni náà ló ń padà gbọ́ ọba ọlápẹ́ yorùbá ló bí ọmọ yìí kọ́ kó ló yẹ kó gbọ́ yorùbá tí yorùbá bá bí tí wọ́n á gbé bá haúsá kó lọ lé tọ́ haúsá tó ń sọ fún un nígbà tó bá ń bẹ̀rẹ̀ haúsá yẹn díẹ̀ díẹ̀ lábàtà kékeré yẹn òun náà ló ṣe kí ni orí tí ó mọ̀ sọ náà nìyẹn nígbà tó bá yẹ kí ni tó bá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ tẹ́bá ti gbọ́mọ yíbò tẹ́gbẹ́ ọmọ yorùbá tẹ́gbẹ́ lọ kwara pẹ̀lú òyòǹda ọlọ́run àwọn ọ̀rẹ́ ó ṣe é jì láti kékeré láyé kí ẹja ti gbé débẹ̀ yẹn in tó bá kọ́ bẹ̀rẹ̀ sí ní sọ tẹ̀ ń sọ sí náà lórí kíni lẹ́nu bọ̀dà sọ. nígbà tó bá dàgbà tí yóò bá dáṣẹ́kẹ́ lẹ́nu rẹ̀ tí wọ́n sọ pé ọmọ yíbò mọ̀ ní ọ́ ẹni ààyè mi yíbò kẹ̀ ni yóò bá dẹ́ lẹ́nu mi yìí nítorí pé n táà fẹ̀ sí ní fi kọ́ láti kékeré nù. ìjà sí pé n táà fi mọ̀ kọ́ àwọn ọmọ wa láti kékeré á mọ̀ rè wọ́n ní rírè n táà mọ̀ fọ̀rọ̀ gbàgbọ́ táà mọ̀ fi rè wọ́n láti kékeré. àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ wọn là mọ̀ sọ fún wọn tọ́ba ti wá di wípé ọ̀rọ̀ wọ́n ti wípé wọ́n ti fẹ́ mọ pè díẹ̀ díẹ̀ ti ń sọ̀rọ̀ wọ́n ti ń gbẹ̀sẹ̀ wọ́n ti ń rìn á tún wá bùkátà sí ń ta bùkátà sí nǹkan tó wà ní ọmọ oṣù mẹ́fà lẹ́yìn oṣù mẹ́fà ni ìbùkátà ká tún máa bùkátà sí láti máa fọ̀rọ̀ gbàgbọ́ kọ́ wọn yẹn yóò tún jùgbà tí wọ́n wà bí oṣù mẹ́fà lọ nítorí pé wọ́n ti ń bọ́ sí another stage míì díẹ̀díẹ̀ wípé wọ́n ti fẹ́ mọ gbọ́n tá à ń sọ ọmọ ọdún kan ẹ mọ̀ ní pé wọ́n ti gbà ìgbà mí ò ní ẹ gbà gbàmí ò ní gbà kò ní kò tí mọ difference láàrin kíni tí bàbá òun ti ẹgbà ló yẹ kó ń sọ yín àbí kíni àbí gbà ìrìn lẹ́ẹ̀ máa sọ fún tí bá ti wá fẹ́ fún ẹni ẹgbà ẹgbà tí bá ti ẹgbà fún òun náà mọ̀ yẹ kíni tí wọ́n bá fẹ́ wíwé ní ẹgbà àwọn bá gbé gbà náà ló bá ń sọ fún ní tó bá lágbàlagbà náà kí ló sọ gbà òun náà ni ó mọ̀ sọ torí kéńtẹ́ fi ń rí láti kékeré yìí abùkátà sí ń tàbí fi fún wa ní ìtàn lukuman nígbà tó fẹ́ rí ọmọ rẹ̀ tó pe ọmọ rẹ̀ iná àwọn mẹ́tẹ̀ẹ̀ta máa lò tá a fẹ́ pe àwọn tí a bá fẹ́ rí àwọn ọmọ wa ní ọ̀nà ìgbàgbọ́ ká nígbà tá a máa pe àwọn ọmọ wa yẹn a ní ìkùránì ní òṣùlùbù nìdá tí a pè wọ́n jòkó ẹ má jẹ́ kó dìgbà tó já sí wípé tọmọ bá tó wà tí ò dàlà tó mọ ọ bọ̀ mọ́ sọ̀rọ̀ ìgbà tí ó wà tí ó da àákàn pé ara ni wàrà wájà jòkó ọmọ yóò rí pé ó rà pé ìjòkó tí bàbá yìí pè mí sí rà pé ọ̀rọ̀ pàtàkì nílé gí ni òun ni wọ́n fẹ́ sọ. a wà pé mẹ́tọ́ọ̀dù yẹn lọ́wọ́ ọba àlekè ọlá fún wa nínú alukur'an pé ẹni retí ṣe lukman ọlọ́run ọba sọ̀tàn yẹn fún wa tọ́lọ́run bá yìí sọ̀tàn yẹn fún wa nínú alukur'an ọlọ́run ó fẹ́ ká a mú un lò káwa náà lò gẹ́gẹ́ bí misal àpèjúwe táwa náà mọ̀ fi ṣiṣẹ́ ṣe ni. ọlọ́run wà ìdíkọ́ ọlọ́run nígbà tí Luqman tó pe ọmọ rẹ̀ jòkó wà ó wáyà irúhù tó wá ń ṣe wá sí fún ó sọ̀rọ̀ ọlọ́run ọba láàfún ó ní ya bunayya ìrẹ́ ọmọ mi àkọ́kọ́ nígbà tí ó pe ọmọ rẹ̀ ní tí ọkọ̀ file lẹ́nu ni pé la tushrik billah má wòrògùn pẹ̀lú ọlọ́run o má associate partner pẹ̀lú ọlọ́run ọba tó dẹ́ o torí pé ẹnà ṣíríkà làbólè mọ̀nàkàwìn dájú iṣẹ́ bọ pẹ̀lú ọlọ́run àbòsí ńláńlá ni o kò sábòsí tó ga tó. báyìí ló wá bẹ̀rẹ̀ sí ní to kó tó máa sọ nínú àwọn tẹ́ríbíyà míì fún àwọn ọ̀nà míì tá a padà máa tún mú wá nínú ọ̀nà tá a máa fi kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ kó tó máa sọ yìí tó kù fún èyí tó jẹ́ alákọ̀ọ́kọ́ tó kọ́ mu ni pé tẹ̀ríbíyà tó ìmọ̀ níyà ó kọ́ kìlọ̀ ẹbọ fún un àwa náà mọ kí àwọn ọmọ wa á mọ pè wọ́n ọmọ kékeré àní wò fọmọ kékeré ni ike à lọ́bàjá ilé yóò ti lè láyẹ̀ tán ìbú kò lè tí ì ní àkójọpọ̀ ọ̀rọ̀ tá à bá a sọ ẹ jẹ́ ọmọ wí àwọn ọmọ sọ fún ọmọ kékeré ni ọmọ kékeré tó bá ṣe wà nígbà tí ọlọ́run ọba àlékiọlá dáa tí ò tí ìrẹ́nì kankan dórí rẹ̀ rú yóò ladò alàlẹ́ fẹ́tẹ̀rọ̀ ó ń bẹ lórí àdámọ́ tó lálàáfíà gẹ́gẹ́ bá nàbì ṣe sọ fún wa ìpè kó lo mọ̀ọ́lódé yóò ladò alàlẹ́ fẹ́tẹ̀rọ̀ gbogbo ọmọ kọ̀ọ̀kan tá a bá bí àbí sódà àdámọ́ tó dáa ni àmọ́ tó bá bọ́ sódà àwọn òbí eléyìí tí èṣe mùsùlùmí fa àbàwáhu yóò hàwèdánihé àwọn yóò na sèrànihé àwọn yóò ma jìsànihé ìmọ̀ kọ yẹn tó bá yahudi kó sọ di yahudi látara ìjẹ́ yahudi rẹ̀ tó bá jẹ́ nàṣọ́rọ́ ni kó sọ di nàṣọ́rọ́ tó bá jẹ́ abọ́ná ni kó sọ di abọ́ná. àmọ́ ìgbà ti wá rí pé orí fitira ni fitira ọmọ wa yẹn láti kékeré ọ̀nà bàtà rẹ̀ nítorí pé àwọn oríṣiríṣi àwọn nǹkan bẹ níta tó lè yí ọmọ padà ni àdámọ́ ọmọ tó dá ẹni kálukú ọlọ́ni fitrata Allah illati fatara an-nasa 'alayha la tabdila li khalqillah ọlọ́ni àdámọ́ ẹni kálukú yẹn àdá yín sódì àdámọ́ tó dáa ni àdámọ́ yẹn láti kékeré tó wá bèèrè lọ́wọ́ ọmọ wípé níbo ọlọ́run bá wà ó mọ̀ pé sọ́mọ̀ ọlọ́ba ó nàwọ́ sókè irú ọmọ yẹn a máa mẹ̀yìn tẹ́yìn yẹn a wà máa tíráì láti ṣe hisnu fitiri ọmọ yẹn a máa wá pé níbo ọlọ́run wà wọ́n ní báyìí ni ẹlẹ́bí lè sọ fún ẹ pé báyìí o báyìí ni o báyìí kàtà báyìí kàtà a máa wá pé a máa fi àdámọ́ tọ́lọ̀ ń dámọ́ lórí yẹn a máa fi ilẹ̀ fún a sì máa bá àkẹ́ pẹ̀lú àwọn ẹ̀rí náà lóko àn àwọn òní máa lérò wípé ọmọ tó kéré ni nígbà tí anabi sọlá àti làǹfẹ́ kọ́ amúrò ó fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ tó ń jẹun ó wá ń nawọ́ síbi bòmíì tí kì í ṣàyè tó yẹ kó nawọ́ sí níbi oúnjẹ tá fẹ́ tọ́ ọmọ wa ẹ mọ̀ rí ọmọ yín sojú kòkòrò nígbà tí wọ́n bá ń jẹun a lè bá wọn wí ẹni ẹ fílẹ̀ ọmọ ni ẹ fílẹ̀ ọmọ kékeré ni eléyìí mọ̀ sí mo ah, ah, ọmọ kékeré ọmọ kankan kò kankan kò kankan tí ó fi dàgbà mọ́ wa lọ́wọ́ nìyẹn àdájọ́ òwò pé kò mọ̀ kankan ó wá anábì sọlọ lọ́wọ́ àti wa àwọn akọ lẹ́kọ̀ọ́ pé iye ọmọ yìí sàmìlá tí ẹ̀ bá fẹ́ jẹun àdárúkọ ọlọ́run ni báwo ni mùsùlùmí ó sì fẹ́ máa jẹun tí wọ́n kàn kí oúnjẹ gìrà mọ́lẹ̀ láti kó fẹ́ jẹ bọ́ àdárúkọ ọlọ́run tó yẹ tá a fẹ́ jẹ ni sàmìlá wọ́n kò lè bí yẹ̀mí ni tó bá fẹ́ jẹun jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ a kì í fọwọ́ sí jẹun amọ̀dá àwọn ọmọ wa tí mo fọwọ́ sí jẹun àní ẹwọ́ ẹbí wọ́n lè mú kékeré ni arábìnrin wa kò mí mọ́ yẹlík kó wá máa jẹun níbi tó bá súnmọ́ mọ́ máa nàgà síbi tí ẹ ibi bò mí. arábìnrin kọ́ ọmọ yìí lẹ́kọ̀ọ́ tó jẹ́ ẹ̀bá kọ́ ọmọ yìí lẹ́kọ̀ọ́ báyìí àwọn nǹkan tó máa kọ́ ọmọ yẹn lẹ́kọ̀ọ́ léta ó ń bọ̀ wá. ọmọ kan sọ fún bàbá rẹ̀ wípé dádì mi wọ́n kọ́ wa nílé ẹ̀kọ́ wípé ayé máa ń yí dádì rẹ̀ ní bẹ́ẹ̀ ni ayé máa ń yí àsopẹ́ lo scope fún bàbá rẹ̀ ni ẹran òun àti bàbá yẹn lọ́jọ́ ń jẹun ẹran ńláńlá wá wà níbi ọ̀dọ̀ dáàdi rẹ̀ ẹran kékeré wá wà níbi ọ̀dọ̀ títí ẹ̀ ó wá ní dáàdi mi wọ́n láyé máa ń yí o wọ́n sì sọ fún wa báyìí pé ayé máa ń yí ó sì yí abọ́ báyìí ó wá kìbi ẹran ńlá síbi ọ̀dọ̀ tiẹ̀ ó wá kẹran sí kéré síbi ọ̀dọ̀ dáàdi rẹ̀ ó wá dáwọ́ dúró bàbá náà wá ní ọmọ mi táyé bá yí ayé dúró ayé tí wọ́n ń wo yẹn mọ́ dúró lórúkọ rẹ̀ tó tó bá yí tó bá dúró báyẹn akọ̀kọ̀ tó pátá ṣe kíni akọ̀tún yí padà báyìí ni àbákọ̀ tó kẹrin lálá tọ́dọ̀ tiẹ̀ padà ni ó ti kékeré sí i ó yá sáyẹn mi tó bá fẹ́ lò fún mi mo fẹ́ mọ̀ ọ́n ni ah dáàdi yìí ti já sí o ṣé bàbá rẹ̀ ló ní kó mọ lórúkọ́pù yẹn àwọn kankan ló ti kọ́ lẹ́kọ̀ọ́ láti ta ìgbà tí wò fẹ́ kọ́ tó bá ti gbọ́ pé ò fẹ́ kọ́ àwọn nǹkan tí ò bẹ̀ kọ́ láti ta ti kíni o ó ń bọ̀ wá ló fi jẹ́ pé kọ́mọ tó bọ́ta síta a ti bẹ̀rẹ̀ sí ní máa rè é lákékeré a mọ̀ ti fi gbàgbọ́ a mọ̀ ti fi rè é ọlọ́run ọba là á gbára lé o ọlọ́run ọba nìkan òun là á gbára lé agbára lé nǹkan mi tọ́wọ́n bá béèrè dárí mi ẹ fún mi lówó ó béèrè owó ni rẹ̀ tí lówó lọ́wọ́ sọ fún wípé ọlọ́run ó ṣe é tí wọ́n yà àti bẹ́ẹ̀ lọ sọ́jà lánàá àti ah, ẹ̀ka lánàá ni máa darí gbogbo ẹ̀ sọ́dọ̀ ọlọ́run tó ọ̀bá tà ní ọlọ́run ò tí ì ṣòwò yẹn má sọ wípé ọjà yẹn ni ò tí ì yá máa dẹ́ gbogbo ìpadà kọ́mọ ẹ máa wò pé a tí bá ti sọ̀rọ̀ kan báyìí dẹ́rì máa ń sọ wípé ọlọ́run ọlọ́run ọlọ́run ní í ṣe ó bèrè owó skul lọ́wọ́ ni àwọn tí wọ́n máa wáyé lánàá dẹ́rì ìbẹ̀rẹ̀ máa fún wa lówó lánàá ni ẹ̀ẹ́dẹ̀ padà fún wa owó skul mọ̀ wọ́n dẹ̀ lera wáyé lé sọ sọ mọ bẹ lọ́hùn pé mọ bá ń bẹ lọ́hùn pé ọlọ́run ó ṣe kí ni yóò bà sí rí tó bá ti ń sọ bẹ́ẹ̀ lọ́mọ yẹn ní gbogbo ògbà ọmọ yẹn náà mọ̀ ní ó dáa ọlọ́run ó ṣe kí ni ọlọ́run ó bà sí rí tó náà bá dẹ́ta tẹ́nìkan bá ní pé à dáàdì mi ò tí ì fún mi lówó ni yóò mọ̀ ní mo sọ pé kí ni o ọlọ́run ó bà sí rí ìta fi kọ́ láti lé yẹn òun ló practicalize nígbà tó bá dẹ́ta a mọ̀ fi ọ̀rọ̀ ìgbàgbọ́ A darí rẹ̀ ṣe si ní tiwa ìgbà òní bínú ni àìráyè mi ni wọn pé mi ò lọ ṣọ́ọ̀bù ni ò jẹ́ rówó fún ẹ̀ tó bá lọ ṣọ́ọ̀bù tó bá ní rówó sọmọ pé ò ní rówó o mọ́sọ̀pá ìlọ ṣọ́ọ̀bù jẹ́ kọ́ ọmọ yẹn mọ̀ pé o ṣọ́ọ̀bù àti ọ̀lọ ọlọ́run tí ó pòṣòwò ọ̀nà ẹni tí ó ni ta ni Allah tí wò bá kọ́ wọn àwọn tí ó bẹ̀ kọ́ wọn ń ta àwọn ẹnìkan níléèwé nínú àwọn tí wọ́n mọ àwọn àwọn tẹ́lifíà àwọn mistake táwọn òbí máa ń gbà tá a máa fi pa ọmọ alẹ́kọ̀ọ́ òun ni ká mọ àwọn ọmọ wa lọ síbi ilé ẹ̀kọ́ eléyìí tó jẹ́ pé àkí ń bùkátà tí wọ́n fẹ́ kọ́ ń bẹ̀ táwa bá ti ẹ̀fẹ́ la fẹ́ mọ fí mọ́nì kọ́ wọn táwọn kan dúró ń ta wípé tó o bá ti kọ́ tán a máa bẹ ṣe kíni a máa bẹ dàáwó níta. ọ̀nàdéléwé náà bá ní ọba kó búrẹ́dì síwájú wọ́n ní gbogbo yẹn díjú àtọmọ mùsùlùmí àtọmọ tí ó ṣe mùsùlùmí gbogbo wọn díjú. wọ́n bá dákọ̀ muhammad nígbà máa dákọ̀ muhammad ní sọ́yìn dákọ̀ muhammad báyìí wọ́n fà láàlẹ́ wọ́n kà kó búrẹ́dì ńlẹ̀ ni. ó yẹ ẹ lajú náà bá rí búrẹ́dì ńlẹ̀ mọ́. wọ́n ní búrẹ́dì dà ọmọ ní bẹ́ẹ̀dì àwọn ẹ̀dì bread bẹ́ẹ̀dì dà wọ́n ní aláàtẹ̀pẹ̀ yẹn ló lè kí ni òun ló kó bẹ́ẹ̀dì ńlẹ̀ mọ́mọ́ ló kó bẹ́ẹ̀dì ńlẹ̀ ó yẹ díjú padà part two wọ́n bá tún díjú wọ́n yẹ pé jesus christ jesus christ ẹ̀pẹ́ lẹ́mẹ̀ta jesus christ ẹ̀pẹ́ lẹ́mẹ̀ta sí jesus wọ́n kàdá bẹ́ẹ̀dì lẹ́nu. ọmọ ẹ̀yẹ lajú ọba lajú ah bẹ́ẹ̀dì ti dé àti bọ́tà níbo ni bẹ́ẹ̀dì wa jésù ló mú bẹ́ẹ̀dì wa ah nínú ẹni tó kó bẹ́ẹ̀dì ńlẹ̀ fún ọmọ àti ẹni tó fún ọmọ ní búrẹ́dì ta ló dájú náà méjì. báyìí wọ́n ń fi sọmọ yẹn lóyún nìyẹn o wọ́n ti ṣí bluetooth ẹ̀ wọ́n ń sẹ́ǹdì ẹ̀ sílẹ̀ rí yẹn o. tábàwá yà máa sọ pé ẹ ọmọ kan ẹ ẹ kò ṣe kinní kan kò ṣe sílámù mọ́ ẹ kò ṣe kinní kan kò gbẹ́gbẹ́ àpọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ yẹn bóò làwa ṣe fi kọ́ wọn ká nígbà wa ti kọ́ wọn láti ilé ni táyé kó bẹ́ẹ̀rì ńlẹ̀ yẹn báyìí tí wọ́n pe jésù jẹ́ kó bẹ́ẹ̀rì dé àwọn ni ẹja ẹ wo ẹ bá túnṣe lẹ́ǹkan sí mọ yọjú. bẹ́ẹ̀ ọmọ ọlọ́kọ́ bẹ́ẹ̀ lẹ́ ń kó náà ó ní náà ẹ̀dẹ̀ láwọn ibi ló kó lẹ́ kó ọwọ́ yín lè mú ti rí yín ọmọ yẹn mùsùlùmí ò ní gọ̀ nínú ọ̀nà tá a máa fi ń kọ́ ọmọ a máa tá a máa fi tẹ̀síkìp òkúlìhìn ọmọ mùsùlùmí ló máa ń nílà ká jù àmọ́ tí ọmọ mùsùlùmí máa ń nílà ká yẹn á jẹ́ pé òbí yẹn náà ní làákàyè òbí tó bá ti ń làákàyè kí ló fẹ́ báwo ló fẹ́ báwo ló fẹ́ sàkọ́ fún ọmọ rẹ̀ kó ní làákàyè ọ̀pọ̀lọpọ̀ tó wà fi rú wọn lójú yẹn islam ó ti sọ àti gbogbo nǹkan fún wa tọ́mọ yẹn ti mọ̀ pé kíní yìí fàbúlò wa ń tà sóbò tí òtútù ni. a mọ̀ kọ́ àwọn ọmọ wa yẹn ní pẹ̀lú ìmánì láti kékeré a mọ̀ fi ìmánì kọ́ a mọ̀ fi njọ́ mọ nítorí pé ní àríkánì islam àríkánì islam pé kí n gbọ́ àríkánì islam ọ̀pọ̀lọpọ̀ wa kú ti da ìkọ́ àwọn ọmọ wa yẹn lẹ́kọ̀ọ́ àti dàlú àwọn àfa láyà àwọn àfa nìkan wọn bá wa kọ́ wọn àwọn àfọ náà sì tún ní bábá tún kọ́ wọn tán bá tún lẹ̀ san ó lé kéwù kò tún sówó lé kéwù àfọ pariwo pariwo náà ni wo lówó láǹfààní àti kọ́ ọmọ yẹn mọ́ ó yẹ pé yìí tó kọ́kọ́ gbìyànjú tó kọ́kọ́ pẹlẹ̀ jù ilé ni báyìí làá mọ̀ kọ́ àwọn ọmọ wa a máa fi ìgbàgbọ́ a máa fi kọ́ wọn sọ̀rọ̀ tó ń pè ní àríkà islam òpó islam kọ́kọ́ bè lọ́wọ́ rẹ̀ náà òpó amómọ́ òpó náà òpó kìíní náà òpó yẹn kọ́ mo ń sọ fún ẹ o wáyé ti sọ fún pé ìdánpè ní òpó islam òní báyìí òní báyìí ṣáádáṣọ ńlá ilaha illallah wa anna muhammadu rasulillah wa tukí musola wa tukí azaka wa sọ ọmọ rọmọdé wàá fi eléyìí wọn tọmọ yẹn náà mọ pé òkè ìdánpè ní òpó islam ni ẹ bá béèrè lọ́wọ́ ìyá mi ìta ni kó fẹ́ kọ́ àwọn ọmọ ẹ jẹ́ kí náà polówó islam aláwọ̀ òpó márùn tó di nàìjíríà mú ni ìlọrin abuja lagos ẹ àwọn máa dárúkọ àbíkẹ́lẹ́ mi kan ṣètàn kápítà ẹ eléyìí tẹ̀ náà pèlè òpó islam so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a fi mọ́nì ohun tó bá jẹ́rọ̀ gbàgbọ́ a máa fi láwọn ọmọ wa lẹ́nu kárí pé lóòrèkóòrè tí kò bá ṣe sọ pé láìláìlọ́lọ́ọ̀ sókè láìlà àìlọ́lá lóòrèkóòrè alánàbí sọlọ́láhu àlèwọ̀sálá àná ànábì ò kì í já ẹ lẹ́ni tí ó mọ̀ sí kí ni tí mọ̀ sí àtìká. àmọ́ fìlà ọmọ ayé lẹ́nu kàkàtà ọmọ obìnrin rẹ̀ tó máa fi ẹ̀ẹ́dọ̀ subhanallah subhanallah subhanallah subhanallah alhamdulillah àwọn kan táwọn fi dẹ́ka tẹ́mi bá retè mi tọ́nà ìgbàgbọ́ tí wọ́n náà retí ẹ̀ tí wọ́n náà retí ẹ̀ tí wọ́n pàdé ń ta nǹkan kan náà náà kíni ni wọ́n jọ mọ́ bá. eré jẹ́ nínú àwọn ọ̀nà kan tí a máa fi kọ́ àwọn ọmọ wa a máa kọ́ wọn ní ọ̀rọ̀ ìgbàgbọ́ nínú ilé. àpèjúwe bẹ́ẹ̀ ó pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ nínú ọ̀nà tá a ti mọ̀ fi kọ́ àwọn ọmọ àákọ̀ wọn tẹ̀rìbíyà tó ń wípé ọmọ ẹ̀kọ́ tàkọ́kọ́ tàkọ́kọ́ táwọn fi ń mọ̀ láàrin òun àtọ́lọ́run nìyẹn ó wá kòkò lè kíyà báwo ni ó ṣe máa wùwà tó bá déta pẹ̀lú àwọn ènìyàn àmọ́ wa kọ́ ọmọ kékeré ànábì jẹ́ kó yé pé ìwọ ọmọ kékeré yìí o láìsà mí nà kò sí nínú wa o kò sí nínú mùsùlùmí gidi o tani mọ́ńlá mùyárì hàm sọ̀gẹ́rọ̀ náà ẹ̀yin tí ọmọ ká ọmọ kékeré wọ́lá mi wọ́ kékeré rọ́nà tí o bá mọ pàgbọ́lagbà lé ọmọ tabadé ta pàgbọ́lagbà lé ni o báyìí la ṣe ṣe pẹ̀lágbọ́lagbà o báyìí la ṣe ṣe o. tọmọ yẹn náà bá dé ta ní táwọn òbí rẹ̀ ń sọ fún lóòrèkóòrè yẹn òun náà lòun kí ni òun náà lòun ó náà mọ lò nígbà tó bá dé ta mọ̀ pé àti ah, má ti rágbọ́lagbà jí kí n pọ́n lé. a máa fi àwọn ìwà tó dáa a máa fi kọ́ wọn wa òdodo sísọ òdodo là á sọ o ọmọ òdodo àti parọ́ gbogbo àyíká ìtọ́ba wà àsìdìkú yunji jẹ́ káwọn mọ̀ wípé kò sí bó bá lọ kó bá bọ̀ téèyàn bá ń sòdodo òrùra máa la ni ó ló kí kó bá ni o irọ́ ló máa ń kó bá ni. ọ̀pọ̀lọpọ̀ wa abábẹ̀rẹ̀ lọ́wọ́ bí tá ń fi òdodo tá ń fi òdodo kọ́ àwọn ọmọ wa láti lé wọ́n làm lẹ́yìn bẹ́ẹ̀ ni àwọn òdodo kọ́ wọn ṣùgbọ́n àwa ọ̀ náà ò ní mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wa là ń fi irọ́ àwọn ọmọ wa. nígbà tí òbí tó fẹ́ sọ fún ọmọ ẹ̀yà kan wá mi bọ̀ tí bá dé ẹni mò sí kí ni ẹni mò sí nlé tọmọ yẹn ò bá sì mọ irọ́ pa tọ́ bá kọ́lẹ̀kùn sọ fún pé mò sí nlé tọ́ bá dé hello àyín ni dáàdì mi sọ wípé kì í sọ wípé àwọn ò sí nlé irú ọmọ yẹn tó bá padà wọlé ìyá ó jẹ kí ọgọ ọgọ àwọn àná dáadáa à ń kọ́ nìyẹn o ní tá à ń sọ fún ni pé èèyàn mọ expert níbi kíni níbi irọ́ ìwọ ò tí ì gbódò níbi irọ́ tí báwo ló pẹ́ ẹsẹ̀ ń ṣe nìyẹn tó máa dijọ́ kejì báyìí ọmọ yẹn náà máa ti máa gùn dáadé ẹ̀ ń kọ́ wọ́n sí lé òun náà ń bọ̀rọ̀ nìyẹn tó bá wá dé ìtàjọ́ wọn wá ń parọ́ tó bá ń rí ọ̀run pé ah, ọmọ yìí máa ń parọ́ bí o sì ti rọ́kọ̀ o wọn náà máa bọ́ta èmi ò parọ́ ìwọ òun ló parọ́ ìwọ gẹ́gẹ́ fún àyẹ̀lò fi wọlé lọ́wọ́ báyìí kò máa parọ́ àti fi mẹ́tọ́dì yẹn àti fi kìnnì àti fi kọ́ ọmọ. anábì sallallahu alaihi wasallam arábìnrin ẹnikẹ́ni tó bá pe ọmọ kékeré pé wá hàkà rọ́bà kò wá fún ní nǹkan tó ń fẹ́ yẹn ó ti parọ́ fún nìyẹn. àti fi irọ́ àti fi tàwọn ọmọ jẹ ó yà máa bọ̀ tọ́mọ lè dákẹ́ ó yà dákẹ́ máa fún yẹn bisikíìtì tó bá fún bisikíìtì ó gbọ́dọ̀ bisikíìtì yẹn fún ni. ó gbọ́dọ̀ tó gbẹ́ kó bá àdákẹ́ náà ni ọmọ yẹn tó bá padà yá ó sílẹ̀ ni ó ń sunkún ọ ní dákẹ́dákẹ́dákẹ́ màrà bisikíìtì fún ẹ ó dákẹ́ ó rà fún un ó lọ́la dákẹ́dákẹ́dákẹ́ màrà bisikíìtì fún ẹ ó rà fún un tó bá padà yá ọmọ ìyá kan máa bú oúnjẹ kan pé irọ́ ń darí kọjá kò ní fẹ́ dákẹ́ mọ́ ẹ pé mo ti mọ̀ kọ́ báyọ̀ mọ́ ọmọ ìyá ti padà ń rí ẹ pé ìṣòro ń fi irọ́ kó máa fi àwọn ọmọ káfíńtì ọkọ̀ ọmọ fi tẹ́lẹ̀ àwọn ọmọ tó wá gbà ó dẹ̀ fẹ́ fún un ní tó bá ti ní fún un mọ́ ṣe kí ni mọ́ promise ẹ̀ tó bá ti promise ẹ̀ fa ó láti wá ti fún un. torí pé à ń gbìn nifak nifak ìjẹ́mù náà fi kí pòkì ṣèyí sọ̀hún là ń ti sọmọ yẹn láti kéré lọ́kàn torí pé yóò bọ̀ padà yá padà di ọ̀gá àwọn nínú àwọn oníkèéni àwọn onírọ́ torí yóò rí pé òun jogún ẹ̀ lọ́wọ́ bàbá òun ni àtìyá òun. bákan náà tọ́ba fẹ́ kọ́ àwọn ọmọ wa a máa kọ́ wọn láwọn ẹ̀kọ́ òdodo àmánà a máa wá fi ìwà tó dáa wa náà mọ ìwà tó dáa torí báwọn ọmọ yẹn wọ́n ń wò wá wọ́n ń wò wá o kò ṣe gbogbo ohun tá a bá sọ fún wọn nìkan ni wọ́n ń gbọ́ ohun tá a bá ṣe níṣẹ́ wọ́n ń wò ó. wọ́n wo àwọn náà máa wò pé mò ń wo bí dájú ẹ̀ka máa wò pé àwọn kékeré eléyìí ò rí nǹkan kan níjọ́ tó máa practice nǹkan tó ń ṣe tó máa practice ẹ̀ lójú ẹ báyìí wọ́n kọ́ ọ́ ah kí mo ti lélẹ̀ tó ń ṣe yìí wọn ò ní mọ̀ pa rẹ̀ ló ti kí ni ló ti ń kọ́pì rẹ̀ ló fi tẹ́sí pé a mọ̀ nínú àwọn mẹ́tọ̀dù tá a fi tírẹ́nì ọmọ a fi ìwà a fi tírẹ́nì ọmọ bẹ́ẹ̀ bá lè dákẹ́jù púpọ̀ ọmọ lè ọmọ kọ́ ìwà ìdákẹ́jù lára òbí ẹ̀ ẹ pé lẹ́mẹ̀ ẹ̀wà láti nígbà máa ń dákẹ́ báyìí ni tó bá gbọ́ ẹlẹ́ran báyìí tó bá yá ọmọ yẹn náà tó bá ń ṣeré tó bá ń ṣeré ó náà kàn sí báyìí ni pé mẹ́tọ́ mo rí mo jáde nítorí kí ni o tó máa ń gbọ́wọ́ lẹ́rán níta bá ń ṣe yẹn àwọn náà mọ kọ́pì rẹ̀ láti máa ṣe ló fi jásí pé àwọn olù Islam sọ yìí pé bàbá àtìyá ò gbọ́dọ̀ máa ṣeré lójú kí ni lójú ọmọ ẹ ọmọ kékeré náà lélẹ̀ ọmọ tí èsì kan wà bí kan rárá o a kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ torí pé tó bá padà yà òun náà practice wákàn ni pé ó kàn bọ́ ẹ̀rẹ̀ ló mẹ́ta yìí mẹ́ta yìí a ah! nǹkan tó ń rí lára òbí ẹ̀ ló ṣe kí ni òun ló ń practicalize yẹn Abukata, sí ká fi àwọn ìwà tó dáa ká máa fi kọ́ àwọn ọmọ. ká má fi rọ́kọ́ wọn òbí tó ń wà tí ò dáa òbí tó ń mutí òbí tó ń mutí tó ń mu sìgá ẹgbẹ́ kí ló fẹ́ mọ kí ló fẹ́ kọ́ mọ yìí ò kọ́ lára rẹ̀ òun náà di òun náà di kíni òun náà di mùtímùtí ni àti láwọn òbí lóde òní tí wọ́n ń rán àwọn ọmọ fúnra wọn ọmọ wọn wọ́n á rán wọn lọ mi pé àbájẹ bú wa máa kọ nọ́mbà fún un. ẹ wá sùn tí ó tọmọ yẹn wá ń play ṣé wọ́n bá mú wọ́n bá mú ó wá fi ó wá ràn iṣẹ́ ńjọ́ kan ó wá ràn iṣẹ́ ó sáyé ọlọ́ra àtàwà ọmọkàn ilé àbájẹ̀bú yìí ló bá ta ẹ̀ẹ́túṣùọ̀ ní one leg bá wá one leg ìdókù àbájẹ̀bú sì ti ẹ̀sọ́ ọ̀hún lọ́ba retí ata retí ata lóòrátà ọ̀ ti mọ̀ pé iṣẹ́ tó gbélé lọ́wọ́ ni àwọn ọmọ lẹ́rìn wọn lè dáka star àmọ́ wọ́n mọ àwọn oríṣiríṣi mẹ́tọ́dù àbájẹ̀bù kagbọ́ ah national eléyìí international peoples jackpot midweek monday special eh? bingo peoples àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlẹ́mẹ́ wò pé àbábá iná ń ta ni. Eh? àti eh, ajánsáré owó ń jóná gbogbo àwọn nǹkan yìí a máa fi kékeré máa fi bá àwọn ọmọ sí o ìwà ìwà tí ò dá lélẹ́yìí òbí tó ń ta kí ló fẹ́ sọ fọ́mọ òkè òbí tí ò ta ọ̀pọ̀lọpọ̀ mi ò wá ta ní àwọn òbí àmọ́ wọ́n ní àṣẹ ètò látara àwọn ọmọ yẹn àwọn ọmọ plate tennis ń ta ẹ sì máa rí wọn pọ́n ti ń fowó sí i àbáwọn ọmọ kan ṣe láàrin ara wọn wọn sì yá bẹ́ẹ̀ tiẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ ọ wá pé ọmọ pé bẹ́ẹ̀ tètè sọ tẹ́tẹ́ nìyẹn ọ̀nkọ́ ìsàmù nífẹ̀ẹ́ sí ni kò dáná á fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ á fi bá a sọ̀rọ̀ ẹ á wá pé àwọn mẹ́tẹ́lì kan tí wọ́n wà níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn ní kò sọmọ tí ò ní fẹ́ yakùndarú o àwọn òbí ẹ̀ náà ní ṣe ni wọn ò ní gbà kódà kó jẹ́ ẹni tó gbọ́ yé tó gbọ́ nǹkan yé ọmọ náà fẹ́ practice àwọn kankan nínú àwọn ìwà tí ò ṣe kí ni tí ò dáa ìwọ wàá wọ mẹ́tọ̀dù wo ló fẹ́ fi correct yẹ ọ̀kọ̀ọ̀kan tó máa ń ṣe mistake níbi àwọn mẹ́tọ̀dù la fẹ́ correct ọmọ ẹlòmíì líle ló tún máa fi yéé ọ̀nkọ́ ọ̀nbẹ́ tiẹ̀ tiẹ̀ ti ta lẹ́yìn àti irun mẹ́tọ́dù yẹn á lo mẹ́tọ́dù àrífkù ẹ̀wọ̀jọ́ tí lábọ́wọ́ oko tó wá sínú mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam òun kàn bọ́sẹ̀gbẹ́ kanú mọ́ṣáláṣí tí bá ń ya ìtọ̀ yíyà ní ya ìtọ̀ yíyà àwọn tó kù nú àwọn sọ̀hábà wọ́n fẹ́ rà bò kíkẹ́ ìtọ̀ ọdún mọ́ṣáláṣí kẹ́ alábì ni ee dàwúhù wà látẹ̀sìrọ̀mùhù ẹ̀fí ilẹ̀ ẹ má dátọ̀ mọ́ ni ẹ má dátọ̀ mọ́ di o ẹjọ́ tọ̀ tán ẹjọ́ faraba ẹ̀kọ́ tọ̀ ìtọ̀ rẹ̀ tán lábọ̀ oko yẹn ti ń lérò pé ẹ́ àwọn kan nàbà wà àwọn èèyàn fẹ́ bò mí ó rẹ̀ pé tí mo ṣe yóò dá o ẹlẹ́ẹ̀kejì ó wá ń lérò pé àbíbá nẹ́bí sẹ́ni ká fòun lẹ̀ yẹn kóun farabalẹ̀ tóun bá tọ̀ tán kóun wá gbọ́ yẹn láyà ọ̀rọ̀ lágbárí òun ó rẹ̀ ti wò pé ẹ́ kí n farabalẹ̀ kí n tọ̀ yìí tán ìbá sọ̀tà kí wọ́n kí ni kí wọ́n gbọ́ ọ̀rọ̀ tí agbárí mi ò gbọ́ rí anábì wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yìn ọmọ lábábá mọ́ṣáláṣí náà ń pè bí bó ń pè bí mọ́ṣáláṣí àìtọ́ ọbẹ̀ á kírun bẹ́ẹ̀ ni á ṣàdúrà á ń lo aṣàlàyé fún aṣàlàyé fún aṣàlàyé fún. inú ẹ̀ wá dùn ọ̀tọ̀ ni tó lérò pé òun ó bá ọ̀tọ̀ ló ṣe kí ni ọ̀tọ̀ ló bá ó wá fẹ́ ṣàdúrà ṣe ó ní ọlọ́run o èmi ẹ̀ka nẹ́bì nìkan ni ọ̀kẹ́ àwọn yòókù lẹ́bẹ̀kẹ́ àwọn yòókù mọ́ inú ẹ dùn látara pé mẹ́tọ̀bì tá ànábì fi tírẹ́nì òun yẹn tó fi gbàlù bá òun lò yìí áá ah, inú òun dùn púpọ̀ ànábì náà tó wá kọ̀ lẹ́tọ̀ òun náà pé àá ah, ah, um, orí ọlọ́run àìfún wọn mọ̀ ẹ ó ti wáyé mi àti ẹnìkan ní kọ́ lọ́run kẹ ìkẹ́ ọlọ́run fẹ́ kọjá bá ọmọ fún wọn mọ̀ tó kẹ gbogbo wa. ẹwù tó ṣe fẹ́ ó fẹ́ lè mọ ni pé wọ́n tí ẹ̀ bá sí bẹ́ẹ̀ ẹ̀ bá bá ṣe bòmíjọ́ náà ni anábì tún kọ́ wọn ẹ̀kọ́ kan nìyẹn pé tọ́mù téèyàn bá ṣe mistake iná wọn tá a gbà fi kọ́ ọ àwọn máa lo pẹ̀lẹ́pẹ̀lẹ́ àtùpàtà bá rí wípé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ò ṣe kíni kò ran eléyìí gbogbo ẹ̀ téèyàn bá ti òbí tó bá ti le jù ní ọ̀nà tó bá fẹ́ kọ́ ọmọ rìsọ́ọ̀tì tá a fẹ́ kó jáde ò ní jáde ọkàn wa yẹ hànà nílé ó wá ya bóòsì tó bá ti délé báyìí anybody ma sit right wọn bí yéèyàn ó bá tó bá tó jáde ní alhamdulillah tó bá tó wọlé wọn máa tó pariwo rárá kò yẹ kó rí bẹ́ẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam anas bin malik ó lé anabi táwọn ìbá ń jáde anabi àbá ọmọ kéékèèké bẹ́ẹ̀ ni a sì bá wọn ọmọ òrukàn anabi asalaamu sí wọn asalaamu aleykum wọ́n mú inú àwọn ọmọ yẹn máa ti dùn tó bá ti rí anabi anabi ọmọ fọwọ́ra wọn lórí ọmọ fọwọ́ra wọn lórí yóò fi wọn lẹ̀ ọmọ bá wọn lọ anabi ó tún máa lọ. ẹlẹ́bí oṣù ẹ̀hàn náà kò yẹ kò ṣe kó wá lejú bẹ́ẹ̀ àtúgbò ọ̀rọ̀ ọ̀rọ̀ kúrọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kúrọ̀ ọmọ ẹ̀ ń tí ó kò lé tó yẹn ọmọ kékeré ni rárá o ọmọ kékeré ọmọ kékeré ni gba etí ẹ̀ ǹjẹ́ a mọ̀ kọ́ wọn mọ̀ yẹn a gbọ́dọ̀ rọ̀ jù nírọ̀kúrọ̀ yóò mọ̀ láwọn method tí wọ́n bá ṣe nǹkan á le ju ẹ̀ẹ́n ni wọ́n ṣe ó ṣe ọmọ ẹ̀sìn pé rẹ́kọ̀dáàdì ti change ojú o ó ti mọ yẹn nìyẹn ó wá dé ọ̀yá wa ń bì inú bí mi pẹ̀lú tó sílẹ̀ kan o àmọ́ mi fẹ́ nẹ̀ tó mọ̀ pé kò dáa ni báyìí ẹ̀ ṣe ń ṣe báyìí ẹ̀ ṣe ń ṣe báyìí ẹ̀ ṣe ń ṣe ọmọ ẹ̀sìn kọ́ wo ẹ̀rú kọ́ fẹ́ bàdá kọ̀ọ̀kọ́ ọ bàbá ìdá. so tábà wá rọ́jú ọmọ ẹ̀ máa ti lọ pé aláì kò sí tí mo ti dájú mo ti ṣe kíni wọn ní sọ̀rọ̀ wọn ní sọ̀rọ̀ ara so a máa lo mẹ́tọ́dù báyìí náà ṣe dá wà lẹ́yìn àmọ́ àárín yìí pé àlín ló ṣe kíni o òun ló pọ̀ jù tẹ̀ríkà ìmọ̀tàn láàrin pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ò ní wọnú nǹkan àbí ṣe kíni o àbí kó tún nǹkan yẹn ṣe. eléyìí náà nínú àwọn ọ̀nà tá a máa fi kọ́ àwọn ọmọ wa a máa kọ́ wọn níwà ìwà ìwà ìwà tó fi wà kọ́ wọn kò sọ́mọ tí ò ní fẹ́ máa jí nǹkan akàwò pé kí ni má ni òbí ọmọ tó bá jí owó màmá rẹ̀ ẹ kọ̀rẹ́ ẹ̀ ìyá rẹ̀ ló jẹ́ fílẹ̀ tí ò bá rówó ìyá rẹ̀ kan tó dẹ̀ nídìí owó tó jẹ́ gbà àtòkè máa ń jí owó yìí ni ó tó ní orí pọ́ọ̀sì ya rẹ̀ yóò mú tẹ̀lé lẹ́nu míì èyí ṣe é báyẹn èyí ọba fẹ́ ọba fẹ́ nǹkan dèrò lọ́wọ́ mi máa fún ẹ. àwọn kan mọ̀ máa fojú kéré ẹ̀ pé a ah, ké wá ni. bẹ́ẹ̀ ni ọmọ ń sojú kòkòrò àní ààrẹ fílẹ̀ kò tí ì gbọ́n mọ̀ kò tí ì gbọ́n mọ̀ kò tí ì gbọ́n mọ̀ rárá o ààrẹ tè mọ kọ̀rẹ́ tiẹ̀ a máa fi tó dalè lọ́wọ́ eléyìí náà àwọn tẹ́lifíà tá a máa fi bá a lò táwọn máa fi kọ́ min ayifole kólòk níbi ìwà á fi wà tó dáa á fi rèé. lẹ́yìn náà níbi ọ̀nà tá a ti gbà fi kọ́ àwọn wa òun ni tẹ̀lifíà tó ànàfsíyà àtẹ̀lifíà tó ànàfsíyà á máa ọmọ ní ọ̀nà báwo ṣe máa rí ẹ̀mí ọmọ bọ́ọ̀lù àti ẹ̀rí ẹ̀mí ọmọ. a rí ẹ̀mí ọmọ pẹ̀lú wípé a mọ̀ tí n tó dá ọkàn rẹ̀ èèyàn máa nífẹ̀ẹ́ ọlọ́run o èèyàn máa nífẹ̀ẹ́ ànábì ni o ẹ́ a mọ̀ fi àwọn nǹkan tó a mọ̀ fi rí ẹ̀mí rẹ̀ a mọ̀ fọ̀rọ̀ ọlọ́run a mọ̀ fi rèé ẹ mọ̀jà a mọ̀ rí ẹ̀mí àwọn ọmọ wa bill aflam pẹ̀lú àwọn films eléyìí tá a lérò fi kọ́ ẹ̀kọ́ lára rẹ̀ videos nínú àwọn nǹkan tó ń ba àwùjọ jẹ́ ni nínú àwọn nǹkan tó ń ba àwọn ọmọ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ń tá a fẹ́ kọ́ àwọn ọmọ wa eléyìí tó bẹ́sìn mu eléyìí ti ń bẹnu fíìmù tako tó bẹ́sìn mu ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n mọ̀ rí nínú fíìmù ló jẹ́ sí wípé ntọ́mọ̀ mi fi gúrù níbi kájalè àwọn mẹ́tọ́ọ̀dù tó rí lọ́wọ́ àgbákò nínú fíìmù ni pé àníjọ́ kan fíìmù tí a bá ń wà wálé àgbákò tó ń ṣe fíìmù ó lo mẹ́tọ́dù kan àbá táwọn ọmọ táwọn nǹkan tó ń wò níbi fíìmù kan wọ́n ṣe fíìmù kan jọ kan ọwọ́ láwọn olè yìí nígbà tí àwọn olè yìí tí wọ́n ti ń lọ wọ́n lè rí àwọn ọlọ́pàá lọ́ọ̀kan nìyẹn ah àwọn ọlọ́pàá yìí wọ́n máa dá wa dúró wọ́n dẹ̀ máa ṣẹ́tù wa mọ́ ìyá àwọn ọmọ skul tí wọ́n ń lọ nìyẹn ọwọ́ exchange bá jà àwọn ọmọ yẹn báyà sẹ́yìn báyìí àwọn ọmọ yẹn wọ́n gbé báàgì tí wọ́n wà fún àwọn ọmọ yẹn pé ẹ máa gbé lọ ní sọ́wájú àwọn wá gba ìwé báàgì ìwé àwọn ọmọ àwọn ọmọ yẹn tí wọ́n lọ síwájú àwọn táwọn olè ọmọdé bá wọn lọ́pàá àwọn ọlọ́pàá yẹn dá wọn dúró wọ́n chẹ́kẹ̀ wọ́n rí pé ìwé skul àwọn gbọ́dọ̀ láti skul àwọn ọmọ wa ni wọ́n bá wo wọ́n gba báàgì skul wọ́n bá fábà oríṣiríṣi ìwé ìwé wà ìwé kíní kan tù ẹ lọ mọ ọmọ skul ni ló tọ gbàtà déwájú wájúwájú lọ́wọ́ tó ti kọjá àwọn ọlọ́pàá yẹn wọ́n ẹ̀ ṣe ń jí báàgì àwọn ọmọ yẹn wọ́n ọmọ yẹn lówó wọ́n one thousand yẹn mọ́ lọ. ibẹ̀ làwọn ọmọ kan ti wò pé òkè tí èèyàn bá fẹ́ jalè mẹ́tọ́ọ̀dù òkè tí èèyàn bá fẹ́ kí wọ́n rí yàn ìyẹn kan máa dàrú ọgbọ́n yìí ni. sẹ́mà pé àwọn tó ṣe bí mọ̀ sọ pé ọmọ tó ń wò pé kó máa ṣe o àbí ẹ̀kọ́ àwọn láwọn fi ń kẹ́kọ̀ọ́ fi àfi ń tó àṣírí táwọn olè ń ṣe ibẹ̀ làwọn ọmọ ti ń gẹ́tì táì táwọn máa lò. lẹ́yìn náà nínú fíìmù yìí ibẹ̀ láti máa máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá láyà ọ̀fọ̀ àmọ́ gbọ́ ìta ifọ̀ ọgbọ́lọgbọ́ ń gbọ́ ìta ifọ̀ ọgbọ́lọgbà ń gbà kó gbà kó gbà báyìí ti lákọ̀tẹ̀ tá bá gbọ́mọ ìdí ẹ̀ láti tilẹ̀ aago méjì bẹ́ẹ̀ lọmọ iléèwé ń jáde àfi tó bá ń sin lẹ́sìn nì kẹ̀kẹ́ kì í yálé epo àfi tó bá fẹ́ gẹ̀rẹ́ ń sẹ́ oríṣiríṣi ọ̀fọ̀ ọmọ mi ò lè differentiate láàrin ọ̀fọ̀ abìjà àti kíni àti ẹ̀yà dágúró àtàgbẹ́ oríṣiríṣi ọ̀fọ̀ tó bá ń dàgbọ́ yé ìtọ́jú yẹn wọ́n ti dàpapọ̀ mọ́ ti ti bá dé yìí. ẹlẹ́mi tí wọ́n ń pọ̀pọ̀ lọ ẹlẹ́mi oríṣiríṣi àwọn ọmọ tí wọ́n ń pọ̀pọ̀ lọ ń pọ̀pọ̀ lọ akẹ́lẹ́ ẹ̀ òkú o akẹ́tù dìde ni bá dé yìí nìyẹn pé mo tàtú. àwọn nǹkan tó ń wọ̀n bí fíìmù yìí wọ́n máa wá practicalize ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àbákanra ọ̀rọ̀ rẹ̀ sì wálé ẹ̀rọ bá wò rẹ́sì wálé bí ọ̀ka tẹ́ka níbi kan ní náà rẹ́sì bó ń ṣe mú yẹn tí ń bá jà báyìí ó kàn gbólókè òun yẹ ọrùn ní ọrùn yẹn ní máa fi gúnlẹ̀ ó yẹ fọrùn rẹ̀ gúnlẹ̀ báyìí pàà yóò máa ku ọmọ ẹkú ẹjọ tí ẹ máa jẹfẹ pààyàn àtẹjẹ easy òun ò mọ̀ pé easy bó ṣe máa búrò rẹ̀ nìyẹn gẹ́gẹ́ bá ń ṣeré ló bá gbé ọrùn rẹ̀ sókè ló fi rẹ̀ fi wíìs rẹ̀ fi wíìs rẹ̀ fi àti pàà ọrùn yìí à kílókù ọrùn ó sẹ́ni

ogbó àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan bẹ́ẹ̀ ń bẹ̀ tó ṣe pé àwọn ọmọ yẹn ń kọ́ àwọn ẹ̀kọ́ yẹn ń bẹ́ẹ̀ wọ́n ń kọ́ àwọn ẹ̀kọ́ yẹn oníkàlùkù ti àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ti mọ wípé kéèyàn bá tẹ ìbọn ìbọn ó níbi tí yẹn lè tọ́jú ẹ̀ sí sẹ́màdà wà lára yẹn tí wọ́n ní rí i ó ti ń gbọ́ àti ti tó bá fi sápá báyìí ó náà kàn wá igi ó ti rí tí wọ́n ti kọ́ bẹ́ẹ̀ ṣe ń fi ìbọn sápá téèyàn ò sì ní rí lára yàn ọlọ́pàá máa ṣáàkì ẹ̀wò dẹ̀ níbà ẹ̀yìn kẹ̀. irú àwọn nǹkan wọ̀nyẹn ó wà níbi fíìmù wọ́n láwọn fẹ́ kọ́ yín lẹ́kọ̀ọ́ ni o wọ́n láwọn fẹ́ fi ìkíní yẹn kọ́ àwọn wa lẹ́kọ̀ọ́ àmọ́ ẹ̀kọ́ burúkú ni wọ́n kọ́ wọn táwọn tó ń ṣe fíìmù tọ́lá ni lẹ́kọ̀ọ́ kí ló fẹ́ fún ni ó sì ràálẹ̀ ló fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ ó sì ọkùnrin àti obìnrin wọn ń gbéra wọn lòtẹ́ẹ̀lì tí wọ́n fẹ́ kọ́ ẹ̀yà ìkọ́ òun ló fẹ́ kọ́ wa. ibẹ̀ ẹ̀rẹ̀ tó máa kọ́ ẹgbẹ́ ẹnìkan níyàwó méjì pàtó níyàwó méjì ilé ẹ̀kan dàrú ni kí wọ́n sọ fún wọn bẹ́ẹ̀ wọ́n ní kéèyàn máa níyàwó méjì nìyẹn o tó bá níyàwó méjì ilé ẹ̀ máa yé kí ni ilé ẹ̀ máa dàrú pé pé bó ṣe ní àwọn méjì báyìí ìkejì kan lọlé ológun ni pé ológun báyìí ó sàtí àwọn ọkọ ìyẹn àwọn ọ̀rẹ́ kan sọ fún yẹn náà pé ayé ò ṣe dágbé ni ẹ ó yẹ kó sójà rẹ ó ń kàn mú òun náà jáde ni. àwọn mẹ́rin máa kó kéé so tó náà bá ti dàgbà fẹ́ kóbìnrin ni tí má fi lè dàgbà tọkọ má fi lè fẹ́yàwó lé ni irú ibi tí wọ́n lọ yẹn fẹ́ ni èmi náà máa lọ máa fi ìyàwó ni o tó lé mi máa lè kó mbẹ́. tọ́yìn pé òun láti fẹ́ léèyàn òun náà fẹ́ dán wọ́n lè fẹ́ ṣe báyìí fún mi tí máa fẹ́ mi léèyàn kan irú nǹkan ṣe lèmi náà ni èmi náà máa lọ ṣe ìyá yẹn gẹ́gẹ́ máa yìí kí ni máa lé abẹ́rẹ́ ogun irú kan yẹn àti ó ti ọmọ yẹn ti ń gba tírénì rẹ̀ àwọn tó yẹ ká kọ́ ọmọ wa ní ìtẹ́sí sọ àwa fi àwọn onífíìmù àwọn la wá yàn kan mọ́ bá wa kọ́ wọn lẹ́kọ̀ọ́ kí náà fẹ́ kọ́ wọn nítorí kọ́ wọn náà láàrin yìí o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn àpèjúwe eléyìí tó ń ba fíìmù jẹ bẹ́ẹ̀ náà sì ní àwọn ẹ̀kọ́ eléyìí tó burú jáde tá a fi mọ́ kọ́ ọmọ wa òun ni ká mọ̀ kọ́ wọn ní ẹ̀kọ́ lọ́nà ká mọ̀ jó fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ ara fi ara kẹsẹ̀tì olórin wálé ọmọ tó bá láìkì orin ẹ̀yìn ò fúnra ni ó náà náà fi máa ń pa àwọn takíkẹ́tì wọ́n tó wà sókè àkiri àdúgbò pẹ̀lú tẹlifíṣàn àwọn ọmọ wa pọ̀ lẹ́yìn rẹ̀ ibẹ̀ náà ti máa ń gbá ọmọ mi lọ. nígbà tí a bá fẹ́ nígbà tí àwọn ọmọ báyìí wọ́n kàn gbé kinní kan ní tí a bá ń plé kinní àwọn tó bá fẹ́ wọ́n kọ́ àwọn ọmọ aládùúgbò gan wọ́n lè lo mẹ́tọ̀dù yẹn tí àwọn ọmọ yìí kúkú gàn tí a bá kú ti ń plé kinní nísìnyí ó bòóde ni wọ́n máa fi kó wọn lọ wọ́n fi kó wọn lọ from fijabi òdìbò tó alábà tó alábà òdìbò òdìbò ẹ̀tú wọ́n lọ nìyẹn o. wọ́n wà nílé ọlọ́mọ rẹ̀ ń ṣe níta nígbà tí wọ́n náà kú ti mọ̀ wípé ọmọ kù mọ̀ pé fíìmù ẹ̀ play táwọn orin táwọn ọmọ ń gbọ́ irú ẹ̀ náà ni ó wà ń ta yìí kò dẹ̀ sí náà nìyẹn káwọn ọmọ gbọ́ títa sọ̀mdíà wọn kàn máa tẹ̀lé lọ ni ẹ yẹ kí fíìmù kan dé ń sìn kàn máa takisẹ́sì ẹ̀ẹ́dì báwọn máa ti máa rọ́ tẹ̀lé wọn lọ ẹ irú ọmọ yẹn yóò wá sí àfà yóò wá ìwọ̀n ijó ti wá mọ́ lára yóò rẹ alájòóta láti kékeré ẹni tí sọ̀rọ̀ kan ẹ bá sọ̀rọ̀ kan bọ́ pé ọlọ́run bàbá aláṣọ yóò máa jó ni ijó ni ó ti wá lára nìyẹn irú àwọn nǹkan wọ̀nyí òun náà ló padà di tí ó bá ba àwùjọ jẹ so tọ́pẹ́pẹ́ pa ọmọ wa eléyìí ṣe inú àwọn ọ̀nà tá a máa gbà fi kọ́ ọmọ òun ní kéré ká máa lo mẹ́tọ́ọ̀dù ìmọ̀ràn orin wálé fún wọn. kùránì ń quran bẹ́ẹ̀ ńlẹ̀ àwọn azkaru ń bẹ́ẹ̀ ńlẹ̀ ẹ̀ka máa fi kọ́ wọn àwọn lectures ẹ̀ sì di lecture wà ńlẹ̀ tẹ́tì lecture wà ńlẹ̀ tẹ́ka máa play fáwọn ọmọ yẹn lóòrèkóòrè nǹkan bá ń play fún láti kékeré náà ló máa mọ́ wọn lára òbí tí ò bá ní títì ńlé tí ò dẹ̀ fi kọ́ àwọn ọmọ rẹ̀ kò ní mọ́ wọn lára àmọ́ wọn tí ò bá mọ́ lára tọ́ ẹ pé orin ni ìjọba ti wá àṣìṣe láyé ìṣẹ́jú márùn-ún wò ó ẹwọ ah, ẹyọ kínní yìí náà àmọ́ tó bá fi pàṣẹ sí àbí sẹ́dọ̀ òṣùpá tẹ bá ń tẹ ṣe ń yí ojú kejì padà tẹ ń yí kan padà sí ẹ tẹ́lẹ̀ ń tan ẹ míì sí ọmọ gbádùn ẹ lọ ni. so irú àwọn nǹkan wọ̀nyí òun kọ́ la máa fi bíngì ọmọ tá a máa fi tọ́ ọmọ. so eléyìí tako ìlànà ẹ̀sìn tá a máa fi kíni tí ìsìlámù kọ́ wa ká máa fi tọ́ ọmọ. lẹ́yìn náà nínú àwọn ọ̀nà tá a máa gbà fi tọ́ ọmọ a máa tọ́ ọmọ tẹ̀lébíyà tó ń àkìlíyà a máa tọ́ ọmọ ní ọ̀nà làákàyè a fi là ọ̀nà làákàyè a máa fi kọ́ ọmọ ìyẹn ni wípé gbogbo nǹkan tó bá yẹ pé ó lè jẹ́ kí làákàyè ọmọ ọmọ a máa lò kò sí láì fi kọ́ ọmọ ó ṣeré ẹ wọ́n ti ká má di ọmọ mọ́lé yányányányá wípé kó má ṣeré ọmọ tí a bá dé mọ́lé tí ò kì í ṣeré rárá rárá ó ṣe é ṣe kó dọ̀lù nígbà tí a wà níbàdàn á ọ̀rẹ́ wa kan bẹ̀ ọ̀nà kí ló dé tí o o fẹ́ tutù díẹ̀ báyìí ó lẹ́jọ́ òun kọ́ o ó ní onílé géètì làwọn àwọn máa ń yọjú báyìí bí ajá ni ọ̀n jẹ́ káwọn ṣeré kí ni ẹ ti wá sùn sí lára ó ti sùn sí lára àmọ́ sọ ọmọ ni kò ní ṣeré tó kọjá àlà àmọ́ kò tún tọ́nà ká ní kíkà fún ìwọ̀lẹ̀ káwọn máa ṣeré àwọn àwọn ẹni ìsíwájú wa wọn a máa tẹ́ẹ̀nì àwọn ọmọ lọ́nà ọ̀nà kan fi ṣeré wọn ṣeré àbáwa Umar ibn Khattab ọlọ́run bá ní yọrí sí i ó ní alimu awladakum asibaha ẹ̀kọ́ àwọn ọmọ yín lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ asibaha bí wọ́n ti ṣe kí ni bí wọ́n ti ṣe swim ẹ̀kọ́ wọn bí wọ́n ṣe kí ni bí wọ́n ṣe ń wẹ̀. bẹ́ẹ̀ náà ni wàrúmáyà ẹ̀kọ́ wọn bí wọ́n ṣe ń tafà wàrúkú balẹ̀ khayil ẹ̀kọ́ wọn bí wọ́n ṣe kí ni bí wọ́n ṣe ń gẹ̀sìn. lọ́wọ́n kan wọ̀nyí àwọn ọmọ fi pọ́ wọn mọ́ kò sí láì fi káwọn ọmọ kọ́ mọ́ ṣeré kọ́ ẹ eré tí ò bá ṣe kí ni tí ò bá ti takò tẹ̀sìn kó sì mọ́ pọ̀jù lápọ̀jù kéèyàn má pọ̀jù kakọ́ wọn kọ́mọ sí àwọn eré yẹn díẹ̀ díẹ̀ tó bá ti ṣe eré ká fún níwọ̀nba ee eh, o ti ṣe láti ẹ̀kan o tó báyìí ó yà wọlé láti wá ṣe kíni wá ṣe nǹkan báyìí láti wá ṣe bí láti gbé tirẹ̀ láti ẹ̀ tí wọ́n ti gbé wí ẹ̀ a máa fi àwọn àsìkò díẹ̀ kíni tó máa fi rìfẹ́ṣì bẹ́ẹ̀ni rẹ̀ a máa fi ilẹ̀ sáwọn nǹkan wọ̀nyẹn ó ní pàtì lára lára tá a fẹ́ fi kọ́ àwọn ọmọ wa àwọn ẹni síwájú wọ́n ṣe máa ń tẹ̀lé àwọn ọmọ wọn rèé wọ́n á máa kọ́ wọn lọ́nà tó ìdàgbàsókè òfin bá làákàyè wọn nínú tí ó tún mọ́ fi kọ́ wọn ní tó làákà wọn bìlà sókè òun náà ni wípé a mọ̀ wo ohun tí a fẹ́ mọ̀ fáwọn ọmọ yẹn jẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ ń tá a bá ń fún wọn jẹ́ a mọ̀ nílàpá nínú làákà wọn. wọ́n sọ pé gbogbo ntú gbogbo muskirot gbogbo nǹkan tó mọ́ mú ni ń ríra òun làmọ́ yẹ kí n làmọ́ fọ́mọ jẹ́ làákà wọn máa padà dàrú. ẹ́ gbogbo nǹkan tó bá le takọ̀ ọ́ wà ń bẹ̀ wọn là mọ́ fáwọn ọmọ wa lákẹ́ ọmọ padà yìí ni wọ́n padà dọ́ọ̀lù lákẹ́ òní sharp gbogbo àwọn akọ́ yẹn gbogbo àwọn ọ̀rọ̀ tí ó máa ń dé ó máa ń pa làákà ẹni tó bá wọn nǹkan wọ̀nyí ó máa kú làákà ọmọ abùkátà ká máa wo ń tá fẹ́ fún wọn jẹ láti kékeré òbí mi kò rí bùkátà nítorí wọn fẹ́ jẹ ní bá rí kó jẹ nínú tí ó mọ jẹ́ kí làákà ìwọ̀n onígbàsókè tí ò ní máa fàáfẹ́ kí làákà ìwọ̀n ẹ̀sìn méjì ká gbàgbé. wípé islam jaal islam lè hifzi khamsi aṣa wàhálà mọ́ islam mọ́tò gbọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ khams islam dé láti wá protect àwọn nǹkan márùn kan tá a gbọ́dọ̀ fi ṣàwẹ́wà ara bó ti wù mọ́ islam dé jaal hifzi dín islam ó wá protect ẹ̀sìn fàlìdá àlìkàṣórí àlìjihad torí ẹ̀ ló fi gbéjì ájò kalẹ̀ fífùdán lè dì láti protect ẹ̀sìn. bẹ́ẹ̀ ni islam dé fífùdán lè lè rìn dín ó wá sọ ó wá protect ayé ìjọmọlúàbí wa ẹnìkan ò gbọdọ̀ ẹnìkan ò gbọdọ̀ fi ìjọmọlúàbí ẹnìkan kó fi takáìsìn kẹ́nìkan kó pàtàkì personality ti tiẹ̀ kó wá máa yẹ̀yẹ́ personality ẹlòmíì islam takò ló fà á sí pé ẹnikẹ́ni tó bá fi lè parọ́ sìnámọ́ọ̀yàn ó lẹ́kùtọ̀ sìnámọ́ọ̀yàn tí ò lẹ́lẹ́rìí láti kọ́sù kò sẹ́rí fún pé ẹlẹ́gbẹ́jà ṣe sìnà wá pàwọ̀ sìnámọ́ ó ti ba ṣàkíyà ènìyàn jẹ́ ìsìlámù gbẹdàjọ lé lórí pé tó bá ti lẹ́lẹ́rìí ẹ̀fún ní etí blala pé ọ̀nà lọ́dá yìí ìwòsí lọ́wù yìí ó fẹ́ pa personality rẹ̀ jẹ́ ni so ìsìlámù jẹ́ ó ṣe léwọ̀ gbogbo ohun tí ó bá bọ̀ personality wa jẹ́ aláti jà fún un. bẹ́ẹ̀ ni dé já àlè ifzul akli láti wá protect làákàyè fàlẹ́dá àlèká haram al-muskirat torí ẹ̀ ni islam fi ṣe gbogbo ohun tó lè affect làákàyè ó ṣe léwọ̀ fún wa bí ọtí mímu bí sìgá mímu bí igbó mímu bí cocaine fífà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn ọmọ wa láti kékeré gbẹta wọn kékeré a máa ń wò pé àwọn èèyàn máa ń fa tábà àrè lówó tábà àwọn náà máa wá ń haṣíà a máa wá amú blade àfi haṣíà táwọn blade àfi haṣíà ayẹyẹ bá fàdọ̀ títí mú báyìí èyí ó sì èyí ó ah! kí ni ìsìtẹ́ ó ní agbára irú àwọn nǹkan wọ̀nyí ara àwọn nǹkan tó mo ò ní fẹ́ mọ́ta láì gbàbẹ̀ kọjá ìdọ̀tí lásán ló ń fà sí mu eléyìí kò sìgá mímu ò láǹfààní kan tó fẹ́ ṣe fún yẹn ó kàn fẹ́ ba làákà yẹn jẹ ni a máa dọ̀tí làákà yẹn a máa rìdíùsì kúwà kúwà tó bá kírọ̀ mẹ́mórì mẹ́mórì tó wà ní ọpọlọ tó yẹ kéèyàn fi hàn kan ẹ kàn rí wípé gbogbo ìdọ̀tí tó ń fà yẹn ó ṣe kí ni o ó rìdíùsì ẹ̀ ó rìdíùsì ẹ̀ ó rìdíùsì ẹ̀ sọ àbùkátà sí ní tí a máa fi tírẹ̀nì kó jẹ́ ní tí ó lálàáfíà tó ní jẹ́ ní tí ó mọ̀ padà ká ẹ̀wọ̀n. lẹ́yìn náà nínú ọ̀nà ìgbà tá a mọ̀ fi tẹ́lẹ̀ àwọn ọmọ a mọ̀ kọ́ ọmọ wa pẹ̀lú wípé a mọ̀ ṣàkíyèsí gbogbo tó lè ká ìsàn bá wọn. yóò lè ká ìsàn bá wọn. òbí mi kò kí ń pàtì kò kí ń bùkítà ó lè gbé tì sórí tébù kó máa sọ pé ọmọ kékeré ó bá wù ẹ̀ rákò débẹ̀ tó bá wù ẹ̀ kó rákò débẹ̀ wá sí tọ́fọ́ ọmọ kékeré tí ò tí ì bù mọ̀ pé tó bá òkú dákò dé ibẹ̀ kẹ́kẹ́ mò ń gbẹ mò ń gbẹ mò ń gbẹ mò ń gbẹ olólágídí olólágídí ó ní mo gbélẹ̀ bó bá wù ọ́ débẹ̀ èmi ń lọ tánu àá ah, ah. eléyìí ṣe inú ta máa fi kọ́ ọmọ a máa protect àwọn ọmọ gbogbo àwọn nǹkan yìí ó lè affect ọmọ tó bá dúwà lára ẹ bá dé wọn náà wáyé kíni wọn náà wá padà àmọ́ tó mọ sáré rẹ̀ sábà kítà yìí pé tá a máa kọ́ àwọn ọmọ wa kárí wípé à ń wo in tí wọ́n ó jẹ sóhun tó dáa àmọ́ tírẹ́nì wọn lọ́nà wípé gbogbo ohun tá a mọ̀ fún wọn nínú àwọn oògùn ni tí ó ṣe kí ni tó ṣàǹfààní fún wọn tó bá tá bá sick táwọn tó já nínú àwọn oògùn kápẹ́ kí ni ẹlòmíì àti inú oyún tó ti lóyún òun ló ti tẹ̀lé ọmọ rẹ̀ lọ́nà tí ó dáa tó bá sọ fún òbí mi tó lóyún pé ẹ má mọ̀ mu nǹkan tútù mọ́ ẹ má mu nǹkan tútù mọ́ kò dáa fún ọmọ tó wà ní inú yín tó bá délé wọ́n sọ tí wọ́n ní o. nǹkan tuntun yẹn gangan ló ṣe kí ni ló máa ń wù mí mu. wọ́n dẹ̀ sọ pé kínní yìí àfẹ́tù ọmọ tó ń bẹ nínú rẹ̀. ara ìdá tó fẹ́ ṣe fọmọ nìyẹn kínní yẹn tó bá padà yá tàbá mú mu tí nǹkan ní àmọ́ mu tàbá mu tọ́mọ yẹn bá padà dé ìmọ̀ kó àfẹ́tì bóyá bọ́dì rẹ̀ kan ní o àbíkó àfẹ́tì kí ni làákàyè rẹ̀ tó gbogbo nǹkan tá à ń jẹ tá à ń mu yẹn yóò mọ̀ ní impact lára kíni lára ọmọ tí ń bẹnu wa ẹlòmíì ti sọ ọmọ ẹ̀dẹ́ láì láàká yìí kó tó di kíni kó tó bí sáyé ó ti padà ká ọmọ rẹ̀ kó di kíni ọmọ yẹn ó tó délé ayé so abùkátà ká máa wo kíni nǹkan tí ò ní dílàkà àwọn ọmọ yẹn kù nínú tí wọ́n fẹ́ jẹ nínú tí wọ́n fẹ́ wọ̀ bẹ́ẹ̀ nínú tí a máa lò fún wọn gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí oògùn táwọn fi tẹ́ wọn. àwọn kan wọ̀nyí ara ọ̀nà kan táàdì kí ni táàtù máa fi kọ́ àwọn ọmọ nílẹ́kọ̀ọ́ ni. ẹ̀rí àfáwà Umar ibn Khattab ọlọ́run bá ní yọnu sí i. lára wípé tẹ́ fẹ́ kọ́ ọmọ wa táàdì wípé n tó dà láti ń kọ́ wọn. Umar pàṣẹ ńjọ́ kan wípé àwọn èèyàn ó ti dè o káwọn èèyàn kí wọ́n máa pa omi àti wàrà kán máa lose kán máa dà papọ̀ mọ́ra wọn nínú ìlú yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n mísì wàrà mọ́ omi ẹ̀ ní mọ̀ntẹ́ ẹ̀rà bómi ni bí bí wàrà ni kó lè ba ọ̀pọ̀ kán lè ba jèrè obìnrin kan ó wá fẹ́ ṣerú ẹ̀ nínú yàrá ó wá sọ fún ọmọ rẹ̀ pé wàrà rẹ o wàrà yìí kéré ọ̀pọ̀ tabajẹ́ tábà ìláì mísì ẹ̀ àlè rere tó pọ̀ ń ọmọ tó bu omi wá ká ya omi ìlú yà ká kó papọ̀ ká lè bá rí èrè tó ọmọ sọ fún ìyá rẹ̀ pé mọ̀rún mọ̀ sọ pé a gbọ́dọ̀ ṣe kínní ó ní ẹgbẹ́ mi ṣé mọ̀rún bẹ́ẹ̀ yà yín ni ṣé mọ̀rún bẹ́ẹ̀ ń bí nìsín inú yàrá la wà wà nílé tiẹ̀ lọ́hùn àwọn wà sórí ni ó wà ń kọ́ níbo sọ́lọ̀ ń rí wa àbí òrí wa. wọ́n ní ọ̀hún sì mọ̀ wípé àti umaru ọmọ katob ó ń rìn kọjá lójú wíńdò wọn lásìkò náà. ó padà dé tìgbọ́n mọ́ á ẹ lọ pọ ọmọ yẹn wá ó padà wá fẹ́ fún kan nínú kíni nínú àwọn ọmọ rẹ̀. wọ́n lé àrọ́ ọmọ ọmọ ẹni yẹn òun ló padà gbé ló padà bí umaru ibn abdul aziz. látara ìjẹ́ ọmọ rẹ̀ tọmọ yẹn ó jẹ́ ẹ́ ó kọ̀ǹtró ìyá rẹ̀ ó ṣẹlá pẹ̀lú ìyá rẹ̀ ọlọ́run wáyọ dáadáa láti kíni látara rẹ̀ jáde. bẹ́ẹ̀ láyé umaru yìí gé umaru ń lọ ó wá pàdé ẹnìkan adaranjẹ kan ó wá dé adaranjẹ yìí ó wá ní adaranjẹ yìí ta gánàmù ìkan yìí fún mi ta àgùntàn kan fún mi nínú àwọn àgùntàn tó ń kó kiri ó wá ní ni mí èmi ni mo ní wọ́n pàṣẹ lémi náà lórí pé kí n dẹranjẹ ó ní sọ ní kó bá délé sọ fọ́gà rẹ̀ wípé ọ̀kan nínú ti mú kan jẹ nínú rẹ̀ tọ́ọ̀sì lágbára àti àti lékòkò lọ. àbí ọwọ́ àdéhùn ọ̀gá ẹ̀ sọ pé ẹ̀ ń ń fi mu o lè ní o lè gbá lọ́wọ́ kòkó ẹ̀gbẹ́ kò lè rọrùn ó ń sọ bẹ́ẹ̀ fún ọwọ́ ọ̀gá rẹ̀ ó kò ní mọ tí ó òwà mi ò bá rí mi ọlọ́run tó ṣe kí ni o tó wá tó lè yóò ti gba àwọn tírénì kan láti lẹ̀. sẹ́ni tí ò bá láwọn tírénì yìí láti lẹ̀ kò ní rọrùn fún tẹ́ bá gbé nǹkan fún ẹni tí tẹ́ bá ti gbé fún ta náà lóye kíni òun náà ni ó mọ̀ gbà. bẹ́ẹ̀ náà sì tún ni tá a bá fẹ́ kọ́ àwọn ọmọ wa a mọ̀ ṣàmójútó ọ̀rẹ́ wo ló fẹ́ bá rìn nínú ilé àwọn tẹ́ mọ̀ bá ṣe ta ló fẹ́ bá ṣe ládùúgbò ta ló fẹ́ bá ṣe ní kíni níta bẹ́ẹ̀ náà mọ̀ wò ó tẹ́lifíà jìnsíyà wípé ọmọ yìí tó bá ti rí wípé ọmọkùnrin lélẹ̀ ọmọbìnrin lélẹ̀ eléyìí sáà láìkì pé pé àárín àwọn ọmọ obìnrin lóye kíni ló ti máa ń ṣeré púpọ̀ jù a máa yàgbé ó yà lọ bá àwọn àbífàtà ìkànnì kíni ẹjọ́ máa ṣeré ó yà kúdúrọ̀ wọn náà máa bá àwọn tẹ̀lifá kẹ́yìn kíni ẹjọ́ máa ṣeré. báyìí ní anábìsọ aláàtìlá ni a ṣe máa kọ́ ọmọ wa kódà láti bí ibùsùn wọn ò tí ì bọ́tanulé a sì máa ṣẹpẹ́rẹ́tì wọn anábìsọ aláàtìlá ni pé mo rọ àwọn ọ̀dàdà kó lè sọ̀rà ẹ máa pa ọmọ yín láṣẹ kí wọ́n mọ kí ni wọ́n wà bùnà ó sàbà nígbà tí wọ́n bá ti kí ni bá ti kó ọmọdún méje wàdìrè bó ń àléyà ẹ̀sà wọn lọ́rẹ́ lórí ẹ̀ ẹ́ wà hóm àbùnà ó àṣìrì nígbà tí wọ́n ti wọ ọmọdún mẹ́wàá ẹja wọn lọ́rẹ́ wọn ni ẹ máa kó kùkù bò ó pé arábìnrin ká máa lù yín ọba wá igi lọ́ba ń kó fún rárá o bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wa náà ẹlẹ́ni ó sàṣejù yóò lọ́mọdún mẹ́wàá kókò yìí kíni kò kírun ọ̀hún kí ló dé ẹ yóò gbọ́ di sànẹ́bì ni yóò gbá di sànẹ́bì ni ah, ah. àwọn míì tí wọ́n ṣàṣe ètò lára rẹ̀ àwọn èèyàn ọmọ ọdún kan ẹ̀bọ́ ta ọmọ ọdún kan bá jà sí rìn báyìí ah, ìwọ́kùwọ́ lẹ́ máa ń wọlé sùkúù ìwọ́kùwọ́ mo sì mọ àti mọ tó ń ṣe wá bá àbárò kó sì tẹ̀ kọ́sọ́mọ̀ yẹn fẹ́ kó náà ló pàtàkì lára tó bá yẹn kówó mọ́ jóná.

abẹ́sákì òkè òun ni ẹni ààrẹ fílẹ̀ ọmọ kékeré ni tẹbàárẹ́ nìkan tó wáyé jàǹdà a ah, ah, ẹ̀yìn burú ṣá ọlọ́wọ́ òróró ọmọ ọdún mẹ́wàá ìwà sálábàrá ní kékò kírun owó òsì náà ti pẹ́ tó ọmọ tòun ọmọ ọdún mẹ́ta tí ò bá lọ sí owó yìí kíni lóye máa ń ṣá ìṣàkúṣà tó bá dìbí tọ́lọ́hún àmọ́ sí kíni à ń kóyan rẹ̀ kéré tó bá dìbí tí òye ká kóyan kéré àwọn àmúra kankan kankan lọ́nà wípé à ń tírénì wọn náà ni wọn ni a máa tírénì ọmọ pẹ̀lú kọ́ ọmọ ó kàwé ọmọ ó kàwé irinṣẹ́ kan ló jẹ́ ta bùkátà sí àmọ́ tó ti bẹ́ẹ̀ a kọ́ ọmọ wa pẹ̀lú kíni pẹ̀lú ẹ̀sìn ni èyí tó pàtàkì jùlọ ni pé ká mọ̀ fẹ̀sìn káwọn ọmọ wa gbogbo ọmọ ẹnì kọ̀ọ̀kan wa pátápátá kò sí láìfi kéèyàn sọ pé kéèyàn tírénì àwọn ọmọ pé kí n yà àwọn ọmọ mi ọmọ márùn ni mo bí kéléyìí mo fẹ́ kéléyìí kó rí di dókítọ̀ mo dẹ̀ fẹ́ kí eléyìí kó rí di ẹnjìníà mo fẹ́ kí eléyìí kó náà di kíni kó di àbá ńlá kán wá di bẹ́ẹ̀ àmọ́ gbogbo wọn pátápátá wọn ò gbọ́dọ̀ mọ́ gbàbí ìmọ̀ kọjá lákọ̀ọ́kọ́ nọmba wọn. a gbọ́dọ̀ tírẹ̀nì wọn pẹ̀lú wípé gbogbo wọn nọmba wọn wọn gbọ́dọ̀ ní ìmọ̀ ẹ̀sìn lọ́wọ́. lóde òní abùkátà káwọn ọmọ wa kọ́kàwé torí pé irinṣẹ́ kan ní tó pé bẹ́ẹ̀ yẹn bá mọ mi títí tí yẹn bá mọ mi títí tí ò bá mọ̀ wéé yóò níbi tí yóò mọ ní ibi tí nǹkan yóò ṣe kí ni o tó ti mọ̀ fi affect ẹ̀. ìyá adé nu mọ́tò ìyá fẹ́ ti dá wọn ní ẹ bá ṣe ẹ bá sọ ọlọ́run fún ẹni ṣé yorùbá ni ẹni kò ṣe yorùbá o ah! ọ̀rọ̀ wà ńlẹ̀ mọ́ kò sí kí ni ẹ kò sí kò sí ní afẹ́ fi gbé jáde kọ́ ọmọ adàbí ọ̀rọ̀ ọmọ ọmọ tó bẹ̀rẹ̀ léwe àwọn méjì ìjì ò gbébo ìkan gbébo àwọn arojọ́ yìí tó gbóyìnbó wa ń parọ́ mọ́ ìkejì pé tíjà bó ṣe gbá mi létí nìyẹn ó kàn fọ́ mi létí ni gẹ́gẹ́ bí mo jòkó òun fẹ́ ìbò sọ gbogbo ẹ̀ kúkú ìjẹ́ ó gbá mi létí ó títì mi ó kó wọ́pọ̀ mi yìí tí ó gbé bó wá ṣe ah me why you ọ̀gá ní you kéne àní ọ̀sọ̀rọ̀ ojú ọ̀sì ẹ̀ ah fatai why me no ọ̀gá ní wait no kéne. Okay, kò sí èbó ńlẹ̀ ni o kò sí ní tí ó fi ọ̀dọ̀ ẹ̀rọ dodo wà o àmọ́ kú bí èsì kí ni o bí ó ṣe gbé jáde ṣe mọ̀ fẹ́ni tí o bá ti rẹ́jọ́ rò fẹ́ni sọ̀rọ̀ wá ikọ̀ zẹ́ẹ̀dì ni mí ikọ̀ yóò ní ọ̀gá bá da gbogbo ẹ̀rọ rẹ̀ lù ọ̀gá bá lò jẹ̀bi kí ló jẹ́ ń yà ìbò lásán lásán so abùkátà káwọn ọmọ wa àmọ́ tó ń ti bẹ́ẹ̀ tó gbé tí wọ́n bá kà kọ́mọ ó kọ́sẹ́ kọ́mọ ó kọ̀wé gbogbo ẹ̀kọ́ wáta ó gbọ́dọ̀ gba ìmọ̀ ẹ̀sìn kọjá nàbà wà. torí pé ọmọ tó bá di dókítọ̀ tí ò bá mọ̀ ní mọ̀ nípa ẹ̀sìn á mọ̀ jàrá mu á mọ̀ ṣiṣẹ́ ṣe á mọ̀ tẹ́rí fáwọn èèyàn ni nítorí pé kò kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn kótó débẹ̀ gbogbo ọmọ wa pátápátá ó kéré jù kọ́mọ ó parí kó tó parí kó tó di gbé òdì dókítọ̀ ó gbọ́dọ̀ ó kéré jù kó parí sánáwì yẹn ni ẹsẹ̀ ti ike ti kéwú kó pa ìsánáwì ẹ̀hẹ́ lẹ́yìn ìgbà yẹn kó wáyé kíni kó wáyé dọ́kítọ̀ tó bá mọ̀ níbi eléyìí ó tó ṣe kíni ó tó lòlẹ̀ ayé àmọ́ mo kà ọmọ ọmọ kankan kìí ṣe kéwú tá a sọ pé kó kéwú ẹ àkódà òun náà ó ṣe wòlímọ̀ ó ṣe wòlímọ̀ fún wòlímọ̀ kùránì ṣé wòlímọ̀ ni àbí ìtọ́kàn gbowó lọ́wọ́ yín wọ́n kà fi yẹn gbowó lọ́wọ́ yín nìyàn ẹ ọ̀làyíká aláwùdàmẹ́rọ́bìnrin fáwùlà ìkà òmò ìmọ̀fúnlé o. ọmọ yẹn mọ kéwù ọmọ yẹn mọ kéwù ó sì mẹ́jọ tó ṣe wòlímọ̀. ọlọ́run ẹni tí ò mọ̀ nǹkan nǹkan máa jọ lójú ọ̀pọ̀ ìgbọ́mọjọ́ ah tó bá ibọ̀mọ̀ yẹn ti ń kà ńlá ìka láwùdá ah ọba ibọ̀mọ̀ yẹn ti ń kà gbà tó ń lọ́mọ̀kúmọ̀ kankan. sòyìn àwọn fi ń gbà yín nìyẹn o ń gbà yín nìyẹn kọ́mọ kéwú tààrà kó tó di tí ó bá di kéde kọ́ ni kọ́ ọmọ ó di pé àfa àti pé wọ́n di àfa àti mọ̀ ṣe wáàsí àmọ́ kó ní ẹ̀kọ́ ẹ̀sìn kó ní mẹ̀sìn káwá yà síbi tó yẹ kí ni tàbá fẹ́ yà sí. lọ́kọ́ ni kó gba ọmọ wa kí wọ́n ya àfa pé gbogbo àwọn gbọ́dọ̀ ya àfa kí wọ́n ẹ̀ẹ́n káwọn mi yà mí kán yà mí kẹjọ ran wọn lọ́wọ́ abùkátà sí láwùjọ àmọ́ gbogbo ìfarata ẹ̀ àlèwọ̀n àtàtìyà ìmọ̀ ìpínlẹ̀ onímọ̀ ẹ̀sìn kákọ́ fi kọ́ wọn láti lẹ̀ sàbí kíta àbùkọ́tà sí eléyìí gan-an nínú tá a fi kọ́ àwọn ọmọ wa a mọ̀ kọ́ wọn a sì mú wọn lọ ilé ẹ̀kọ́ wọn kẹ́kọ̀ọ́ ká síbi tó yẹ kí ni ibi tí wọ́n ti fẹ́ lọ kẹ́kọ̀ọ́ kó wọ́n yẹ pé ibi tó ti fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ibi tó yẹ kí ni tó ti mọ lé orí aláǹgbá káàkiri ni ọmọ tó fẹ́ di dókítà tó ń lé aláǹgbá káàkiri ẹ́ wọn àti aláǹgbá ti wá dọ̀ tara wọn wọn àgbà bá dín náà pé wọn sọ fún àwọn ni pé olùsí àbáyẹn ti ń bọ̀ o ẹ bẹ́ẹ̀ ni àwọn ilé lọ́wọ́ ọmọ àti mọ̀kàn tó ń rà ilé lọ́wọ́ ọmọ irú afáyẹn kọ́ lọ́mọ fẹ́ ọ̀yà ẹ kó kéwu kó mọ̀ nípa òfin ọlọ́run kó mọ tó jẹ́ òfin ọlọ́run kó mọ tó jẹ́ halal kó mọ tó jẹ́ haram lẹ́yìn ìgbà náà yóò rọrùn fún gbogbo nǹkan wákẹ́ kó yà bíríkìlà ni ó wà lọ sí ni kéèyàn ṣe bíríkìlà ṣe e, emile orí bú bẹ̀ kẹ́ni à ńgbà tí wàá tó tó tó wá di bíríkìlà kéèyàn máa ṣe bíríkìlà rẹ̀ níbi tó ṣe bíríkìlà rẹ̀ kó mọ̀ yẹ kíni ó mọ̀ ka quran tí iṣẹ́ ò bá dẹ̀ wá ẹ́ yóò mọ̀ láfààní àti kíni ọmọ tọkù áni rẹ̀ ó bá bá àwọn èèyàn rẹ̀ náà bíríkìlà ẹ mọ̀ sí wáàsí fún wọn àmọ́ tóun náà bá mọ̀ kankan kọ́ so fọmọ ya káfíńtà pé abíríkìlà ara oríire kan ni ó mú iṣẹ́ ọwọ́ kan tó dáa nínú tí islam fẹ́ ó mú ṣe àmọ́ gbogbo ẹ̀ oríire yẹn tí ò bá ti símẹ́ǹtì níbẹ̀ bíríkìlà ó jàrá mu káfíńtà ó jàrá mu tẹ́lọ̀ ó jàrá mu tẹ́lọ̀ tí wọ́n gbà sọ fún tó rán sọ àwọn pírìtì tó kù wá kó àpò tí ẹ kó kó àpò ni ẹni ẹ̀mí lọ́wọ́ ṣe bí ọ̀pá kan náà ni ìbí àbọ̀ ọ̀pá náà ni àbọ̀ ọ̀pá kìíní wàá dá ọ̀pá ìtókù yẹn wàá dá padà fẹ́ni ó ní ẹni wà ní pé àá kí mo fẹ́ fi ṣe ó wàá dá padà fún ọ àbí kò sọ fún pé ṣe ẹ̀ ní ìdí ẹ̀ kémi ṣe kíni kí ló fi sísì yẹn. ẹlẹ́mí ti máa gé píìsì lóòótọ́ o kẹ̀kẹ́ píìsì la pé àmọ́ píìsì ó gbọ́dọ̀ mọ kí ni òfin ẹ̀sìn lórí ẹ̀ bíríkìlà olófin ẹ̀sìn káfíńtà olófin ẹ̀sìn púpọ̀ wọn nǹkan wọ̀nyí tó mọ̀ bá kẹ́kọ̀ọ́ bóyá ti fẹ́ mọ̀ sọ́ọ́mọ̀ kọ́ àwọn ọmọ yẹn láti kékeré wọ́n sì kẹ́kọ̀ọ́ ẹ̀sìn mọ́ púpọ̀ àwọn nǹkan wọ̀nyí àwọn ni a fi kọ́ àwọn ọmọ wa mo láti rí àwọn ọmọ wa sọ́yìn tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹ̀ ní ìparí lukmanu fún wa nínú tó fi mú àwọn ó fi irun kọ́ ó kìlọ̀ àwọn tó dáa fún ó sì tún kìlọ̀ àwọn kan tí ò dáa fún nínú ẹ̀ má ṣe gbéraga àti ìṣe gbéraga mùsùlùmí kì í ríra rẹ̀ wọ́n ṣe wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹni tó bá yẹ kí ni ànábìlẹ̀ ẹni tó bá rọra rẹ̀ nílẹ̀ ọlọ́run ṣe kí ni ọlọ́run gbèga níta mo fi kọ́ ọmọ wa nìyẹn ẹ̀rọ ọmọ mi ọmọ mi kéde mi tẹ́ bá na ọmọ mi níta tẹ́ bá fi lè bá wípé àtẹgbẹ́ rẹ̀ ń jà ó máa dúró tì yín báyìí ni pé ah, bọ́dà tẹ́ bá súnmọ́ mi lẹ́ẹ̀kan sí i dẹ̀mọ́sì mọ́ lóòótọ́ nìyẹn o ó lè fi ẹ pa o ọmọ yẹn tí ò lẹ́kọ̀ọ́ láti lé nìyẹn tó bá dẹ̀ nà báyà àti ẹ ló máa sún mẹ́yìn ni olórí burúkú bọ̀dá bàbá olórí burúkú tó àgọ́dọ̀ mọ́ sí mọ́ kó àwọn ọmọ wa pẹ̀lú èpè nínú tí ẹ ká sọ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ èpè náà fi kó àwọn ọmọ ẹ ẹlòmíràn tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ gé ọmọ ẹ ọkọ̀ wọn lórí burúkú kíníkọ̀ lórí burúkú àwọn fi kọ́ àwọn ọmọ yẹn ni kò dáa lónìí èpè ti wá di nǹkan tó pé lẹ́nu àwọn ọmọ lẹ́nu wa kódà tí yẹn bá ta ìjà èpè la máa tẹ́ tí yẹn bá ti dáadáa fún wa èpè la máa tẹ́ sẹ́yìn ò mọ ni tí yẹn bá ta ìjà èpè dùn sẹ́ olórí burúkú tí yẹn kan táwọn èèyàn nísìn tí yẹn bá ti wá ti dáadáa lápèjúwe kí irú mẹ́ àwọn wo bọ́ọ̀lù mẹ́tì wá gé èèyàn kan wà ó kẹ́ nǹkan tù ó kẹ́ nǹkan tìrí ó kẹ́ nǹkan fọ́ ó kẹ́ nǹkan ó kẹ́ kékeré parí á ah, olórí burúkú ni Messi yìí olórí burúkú ni Messi yìí ẹ wo bó ṣe gé wọn ẹ wo ẹ wo sọmọ sọ́ọ̀tì tí kìíní lò á ah, olùsí lọ́mọ yìí ọmọ yìí á ah, olórí burúkú ọmọ yìí ń gbá bọ́ọ̀lù ṣe mọ̀ pé n tó ṣe inú rẹ̀ dùn ní o kí ló padà ṣe èpè ló mọ̀ ṣe orúkọ mọ́ra àwọn boys àwọn kéèké náà àgbà ọmọ afọ́yà ẹ lójú ni ẹni tí bẹ́ẹ̀ ìjà ẹ ni àbíjà ẹ bẹ́ẹ̀ sórí burúkú ni àbúrò burúkú bẹ́ẹ̀ ṣe ìjà ẹ ni kíníkan kíníkan ìjà ẹ ni ànábì sọ̀rọ̀ pé kẹ́ni kankan mọ̀ mọ̀ búya ara wọn o ẹni báwo ni ẹ wá bèèrè lọ́wọ́ ànábì pé a ah, sọ̀rọ̀ òun kí máa búya mi ni ẹni bẹ́ẹ̀ ló rọ̀ kó búya ẹ̀ tó bá ti búya oníyà kí wọ́n máa ṣe wọ́n búya tiẹ̀ náà ó ní kò ní dábúya ẹ̀ ọ̀nà ni kò ní yìlá yà tiẹ̀ náà irú àwọn kan yìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ilé ni ìyá mi báyìí èpè ti mọ ọba gbogbo ẹnu rẹ báyà sí èpè ni kò lè ṣe ó ti má wà lára ọdún náà èpè mi náà àdúrà ni náà èpè mi àdúrà ni ó ti mọ lára níjọ rẹ eléyìí òdì àyíkó làdúrà arábìnrin ẹ má ṣe pé látẹ́dí wà láàbùnà yìí kó ẹ má ṣe pé láwọn ọmọ yìí o torí ẹ mọ̀gbà táwọn màláìkà lè kọjá wọ́n á ti àmì sí ni káyọ̀ ti sáǹpù ẹ̀ báyìí ọ̀pọ̀ táyọ̀ lórí burúkú so ilé náà nínú àwọn tí a máa jìnnà sí láti máa fi kọ́ àwọn ọmọ ní káwọn máa ṣe pé kò dá o eléyìí ò da ká má fi pè kọ́ àwọn ọmọ wa ká ti mọ kọ̀rẹ́tì àwọn ọmọ nígbà tó yẹ kí ni tí wọ́n máa ń sọ àwọn tí ò da eléyìí ó pọ̀ bẹ́ẹ̀ àmọ́ pẹ̀lú látara àsìkò ìwọ̀nba tí a láǹfààní láti lè mú ẹnu bà lélẹ̀ abẹ́lẹ̀ ọ̀bàdà subhanahu wa ta'ala kọ́lọ̀ ń kó ṣe wa kọ́lọ̀ ń kó fún níwá nírọ̀rùn láti lè tọ́ wọn. ní ìparí tó yẹ ni o part ọlọ́run nìkan ló lè kíni ló lè bá ní tọ́mọ àmọ́ wa ní òsè kíni o àgbìyànjú torí pé ńgbà míì yẹn lè gbìyànjú gbogbo ń tá a sọ yìí àti ń tá a tún sọ náà tí yẹn máa gbìyànjú ẹ̀ tí ní sọ́ọ̀tù ti kíni tí ò ní yọ. ẹ torí pé ọ̀rọ̀ náà bí ẹ ó dàbí ọjà ni ó lọ ṣọ́ọ̀bù ó pàtẹ ó ṣe gbogbo ẹ̀ ó pe kọ́sọ́mà ọbọ̀ ọ̀ta ẹ̀ rájà ní ó pe wọ́n ó ṣe gbogbo ẹ̀ tó ọ̀bá níta ò ní ṣe kí ni ọ̀ níta àmọ́ ayé ò rí kó tẹ̀sẹ̀ ìgbìyànjú àwọn òjò kó sílé ó ti ṣọ́ọ̀bù òun kọ́kọ́rọ́ ó fíríngì ẹ̀ out ó wá ń pọ̀ bí kò sí ọ̀hán sọ́jà kò sọ́jà àtà àtà ní ẹsẹ̀ ìṣọ́ọ̀bù ni òun ò sí ṣọ́ọ̀bù ó sí ṣọ́ọ̀bù rẹ̀ lọ́tà tó wàá ti kọ́ ìṣọ́ọ̀bù náà tọ́ ìṣọ́ọ̀bù wa máa bẹ lọ́n kọ́lọ́n ṣe kí kàtà wọn náà ṣe gbìyànjú ọmọ wa bẹ lọ́n lé lórí kọ́lọ́n ṣe kí ni o kọ́lọ́n kó bá ní kọ́lọ́n kó mọ́ kọ́ ìgbìyànjú yẹn abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala kọ́lọ́hún kó ṣe lọ́rùn fún wa láti lè kọ́ àwọn ọmọ tá bá kọ́ gba ọmọ bẹ́ẹ̀ la àwùjọ ó sì kéde àwùjọ ó da gbogbo àwọn ọmọ tí ó yí ẹ́ ifá tí wọ́n ń fa fàṣọ ń fa sí ló ṣe kíni yóò kó ń bẹ́ẹ̀ àwọn ọmọ tí a kọ́ òun náà ni wọ́n padà ń di báyìí abẹ́lẹ́ ọba Allah subhanahu wa kó bẹ́ẹ̀ nìkankan wa tọ́ bihamdik ashhadu an